a máa ṣe àgbéyẹ̀wò àkọlé èyí tí a ti kéde ẹ̀ àtìkáwò pàtó ìlọ̀lọ́ ìtàrànlá wọlé sí fà. Ìlànà ọlọ́ọ̀bá ní aláforíjì àti pé padà kúrò níbi àìdá lọ síbi dáadáa ọlọ́run fẹ́ ṣíṣẹ́rí kúrò níbi àìdá tọ́lọ́run fẹ́ lọ síbi dáadáa tọ́lọ́run fẹ́. a wà nínú Rajab ilé ìtọ́jẹ́ pé ó ń lọ síbi òkun wẹ́rẹ́wẹ́rẹ́. lẹ́yìn rẹ̀ ààbọ̀ sínú ṣàbán oṣù kẹjọ lẹ́yìn rẹ̀ lèyí ní láì sàárá ààbọ̀ sínú rọ̀mọ̀dọ́n àwọn ẹni ọlọ́run ọ̀nà kó sọ̀rọ̀ náà ní ọ̀kan nù lódodo bá tó ní irú àbí ìdí ìgbà tí wọ́n ti yìí. torí pé bí oṣù mẹ́fà sẹ́yìn wọ́n sì máa múra fún rọmọdọ́nù mi. táwa náà fi àkọlé nìke ọ̀kan nínú àwọn ìpalẹ̀mọ́ fún ìjọ rọmọdọ́nù tuntun mọ́. tọ́pìtì tí abẹ́tírì tá a fẹ́ fi rẹ́ra wa létí. àtàwọn bá fi ìlànà ìṣẹ́rí tó ń bẹ àyíká tọ́lọ́run fẹ́ padà síbi dáadáa tọ́lọ̀ ń fẹ́ ká sì máa wọ́lọ̀ lálàforíjì gbogbo ìgbà lọ́lọ́run fẹ́ kí lèèyàn máa wáyé ẹ̀sìn tí ò ní gbà ní gbogbo ìgbà ló yẹ kó máa wáyé a kàn máa fi rán wa létí àti pé a máa fẹ́ ká kàn pa láwọn àsìkò tó tún lọ́lá tó jẹ́ wípé ẹlẹ́kùn lè mọ ṣàfojúsùn ìbáàjà nínú ẹ̀ tó yẹ kó bẹ́yàn ọ̀bá sì rántí àbí wọn ò rán létí àti owó tó bọ́ mọ́yàn lọ́wọ́ náà. pàápàá jùlọ àwọn àsìkò tí máa ń wálẹ̀ kan lọ́dún ọ̀kan nínú ẹ̀ ní Ramadan ọ̀kan nínú ẹ̀ ní hajj àbáwọn àsìkò tí máa wá lọ́sẹ̀ ó sì jẹ́ pé ìdí ẹ̀sìn fawálẹ́ ìdí ẹ̀sìn bùkátà lọ́dọ̀ wa ni pé ká mọ̀ mọ̀ pé ìgbà yòówù tó bá wọ ọlọ́run ẹlẹ́dàá wa látàyè lẹ̀ bóti ò ká sojú kòkòrò ká pẹ́ ńbẹ̀ tó ìgbà tó wọ ọlọ́run tó dá wa láti bẹ̀lẹ̀ èèyàn ṣe náà èèyàn ṣe ọlọ́run kò sígbà tí mo sọ pé ẹ máa bá ń bẹ náà mo fẹ́ máa lọ àlùkà náà. kódà yìí tó sọ pé ẹ̀gbọ́ sẹ́díbítì nǹkan déédéé orí ayé sùn. táwọn pé bí ìgbà tí ń sọ pé òun fẹ́ máa lọ àlùkà ni ẹ̀dí ó rí ọ̀nà àlùkà náà ẹ̀tọ́ yẹn nítorí ọ̀pẹ̀lẹ̀. sábà tún di eléyìí èyí ṣe wípé sọ́fíìsì yìí dá lórí wípé tí rọmọdán bá dé kákúbá àbí káwọ́ náà lára torí dè ká lékún ni torí pé ọlọ́run mẹ́tí rọmọdán ò ní dé bá lásìkò kan kó tó lè kọ́ rọmọdán ò dé à ń bẹ lọ́hùn kọ́lọ́hùn fún wa lẹ́mìí lò kó dá wa sí ẹ̀sìn kó rẹ wọ́n lè pọ̀ lọ́jọ́ gbé lọ́lẹ̀ fìyà rẹ̀ wọn lọ́wọ́ ti pè ní èsì tó tẹ́wọ́ gbà lọ́wọ́ wa. pàtàkó bá tó ibi tí mo ti kọ́kọ́ fẹ́ mú nìyẹn ẹni pé mò ń sọ̀túnmẹ̀ náà ní èdè Yorùbá torí pé títẹ́rú kúrò níbi àìdá tọ́lọ́hún òfẹ́ torí pé àìdá ọ̀pẹ̀ka sí ẹ jẹ́ n sọ pé méjì lágbọn ibi tí mo fẹ́ sọ̀rọ̀ lọ yìí sáàrà ti kún wípé àìdá tọ́lọ́hùn fẹ́ àwọn àìdá kan wà tọ́mọ ádámọ̀ fẹ́ tó jẹ́ bá ṣe lójú wọn dáadáa ni tọ́lọ́hùn ti fẹ́ tó àìdá lọ́dọ̀ ọlọ́hùn ni àìdá o yìí ṣe pé tọ́mọ aráyé dá wẹ́lkọ̀mù ẹ̀ ó ti wá di dáadáa kíkúrò níbi àìdá tọ́lọ́hùn fẹ́ padà síbi dáadáa tọ́lọ́hùn fẹ́. dáadáa tọ́lọ̀ ń fẹ́ torí pé dáadáa tọ́lọ̀ ń fẹ́ ọmọ adámọ̀ lè má tún fẹ́ ntàfẹ́ká níwọ̀nba bó ti yé mi mọ́ tààrífù àtàwọ́bàtì ònìyẹn àwọn olùmọ̀ sọ pé àròjùn mímọ àfíàtì láyé làtọ̀ àti tẹ́lifù kí n tẹ́lifù bẹ̀ ẹ̀sẹ̀ ń mo tún sí àyèdá tọ́lọ̀ ń fẹ́ ìlàtọ̀ àti lọ sí ibi dáadáa tọ́lọ̀ ń fẹ́ òun náà ni àlèbáàdà gbogbo tó bá ti wà mọ̀ṣúrò ẹ ṣàkíyèsí kankan sábà sọ pé ìkankan bẹ́sìn mu ẹ̀rí wípé ó lè máa wáyé gbogbo ìgbà nìyẹn tí tí ó fi kó láyé sábà sọ pé ìkankan ó lẹ́rìí dáadáa sí ni ó sì ti dédé pẹ̀lú ẹ̀sìn ẹ̀rí pé ní tó lè máa ní tó máa wáyé títí kódà ìbáradà tó jẹ́ ẹ̀kan lọ́dún bí ẹ̀ bá tún ṣe lọ́dún mi ó tún lékún lóore ni àlẹ́ ẹ̀kọ́ ni. hajj tó jẹ́ ẹ̀kan nínú ìgbésí ayé mo fẹ́ rí tó jẹ́ ẹ̀kan nínú ìgbésí ayé ìyẹn tó lọ hajj mi ó tún lọ mi ó tún lọ mi nígbà tó ti bẹ̀rẹ̀ hajj ó wá lò ogójì ọdún sí láyé wá hajj ogójì ó rí ẹbí ẹ̀ẹ̀kan lójú ọ̀ràn yẹn ní ìgbésí ayé ìbáradà kan tí wọ́n fún bẹ́ẹ̀sì pé àwọn bá ti dé kò èyí tá à ń fẹnu wí ni àbí tá à ń fara sí ìjọba ti sàánú wa ni yóò jẹ́ pé sẹ́yìn ọba máa ń ṣe ìkan nínú ìjẹ́pẹ̀ fọlọ́ ìfọ́mọ̀ tó ń tàn àyíkọ́ máa nínú kanú ìgbé máa tẹ̀lé pé yóò tẹ̀lé yóò tẹ̀lé lómi ti sọ̀rọ̀ yóò tẹ̀lé lómi lò ìpè ọ̀pọ̀ rẹpẹtẹ nínú ìgbésí ayé bọ́lá ọ̀sẹ̀ ń pè wá lẹ́dá ọlọ́run máa ń pè wá lẹ́sìn ń pè wá ìdáná àjẹsà náà ṣàfihàn lè rẹ̀ àwọ̀sìn rẹ̀ áfíríkà ilẹ̀ amúrè lè kọ́ bí èèmù àrọ́mì jẹ́sìn ọ̀sẹ̀ tún pè wá nìyẹn ọlọ́run gbọ́dọ̀ jẹ́ ká mọ̀ pé tún pè. ọlọ́run náà wọ̀nyẹn kan òlà ẹ̀kẹ́ rẹ̀ rán ìlà. òlà. بعدك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه سورة البقرة آية 21 Ọlọ́run ní àwọn tí mo sọ̀rọ̀ wọn yẹn, ara ẹ̀ bẹ̀rẹ̀ látòkè. Ó ní ẹ̀dẹ̀ òun náà ìlànà wọ́n ń pè yín lọ́bì náà. Wọ́n ń ṣe dáwà lọ síbi iná dáwà náà lọ́lọ́run bá lò tàbá ní kọmitì dáwà dà sọ́pẹ́ nínú agbọn káfíńsì náà láti ń sọ̀rọ̀ a sì mọ̀ pé àwọn tí ń pèsè sójú ọ̀nà ọlọ́run dà láwùú yìí torí pé dáwà náà lẹni tí ń pèsè sọ́nà ìlú ṣe the same word náà ni níbo lèèyàn ń pèsè sí la two twenty one kọ́ni yẹ̀dì ọ̀hún náà ìyà náà wọ́n ń pèsè lọ síbi iná wọ́n sì lé àwọn tó jẹ́ wọn ló tó jẹ́ wọn ń pè. àmọ́ wàlọ́ọ̀hù. wàlọ́ọ̀hù yad'u ila al-janna wal-maghfirati bi-idhnihi. ọlọ́run pèsè lọ síbi àlìjánná. ọ̀kan nínú ẹ̀ nínú pèsè ọlọ́run tọ́pìkì tòní àtàwọ̀bà ọlọ́run pè wá síbi pé tẹ́rẹ́sẹ̀ ní ẹ̀bẹ̀ ní sọ̀rọ̀ pé àyè ẹ̀kọ́ yìí ó lè tó pọ̀ wọ́n ń pa àwọn nǹkan nípa àwárí nínú islamic bẹ́ẹ̀ ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ẹ̀ka ìpín ìpín ìpín àwọn tó táwọn lónìí ìrànràn ibi tí ọmọlẹ́yìn ànábì pín sí tó fọ́ sí sallallahu ta'ala alaihi wasallam tí ẹ bá lọ kà nípa àwọn àwárí yìí ó ń bẹ nínú mọ́dé àti ìpínwọ̀n títí tá máa ń bẹ láyé títa yóò ti tán ìjọba padà tó lù sí náà wípé ọlọ́run ní ṣàforíjì ẹni tó tẹ̀ lẹ́sẹ̀ kan ọwọ́ mọ̀kálà tó fi náà bí ọ̀rẹ́ náà ṣe sínú náà nínú àjọkàn àwọn kàwárí jùlọ pé ẹ̀fẹ́ ọ̀kan òun náà ní ní ìdíkọ́sẹ̀ ìrànṣẹ́ pẹ́pẹ́ lọ́mọdé ní tí ẹ ti ta. wà nínú ìlànà wọn kọ̀ wá rẹ̀. tọ́ tọ́ wá jẹ́ pé bẹ́ẹ̀ náà ṣe pé lóòótọ́ àti dáàbò torí pé kó lò bá ní Adam ọtọ òun ìhàdíìsì kò sí ọlọ́run gbogbo ọmọ Ádámà ní ẹlẹ́sẹ̀ ẹjá pẹ̀lẹ́sẹ̀ ẹ̀fẹ̀ náà ní ẹ̀rẹ́kátọ̀. yàtọ̀ sí kásọ̀wù ibi tí ààfin mọ̀ọ́mọ̀ tá a ṣe nǹkan tí ò dáa kásọ̀wù tẹ ẹsẹ̀ ni kúlùbàní kúlùbàní ádámà kásọ̀wù wà pẹ́rù kásọ̀ yíyá tàwàbù ìdẹ́gbọ̀n ọ̀fẹ́tẹ̀ ni nìyẹn kìí ṣe kásọ̀wù mistake tí agbègbè gbé sókè tá à ní kọ́lẹ̀ fún yẹn kásọ̀wù fi hadith hadith hadith ìmáàna ni máa fìyà torí ẹ̀ ní táwọ́bà fi parí àdéhùn yẹn ìfẹ́ ẹni tó lò ìdùnnú aláṣìṣe ìyẹn nínú ẹlẹ́sẹ̀ àtàwàbù àwọn tó ń padà sọ fọlọ́run tó dákun ọlọ́run náà bínú àforíjì mi ní débi ìdánwò ẹ̀wọ̀ àwọn tó lò ìdùnnú ẹlẹ́sẹ̀ nìyẹn nígbà tí kàwárí ti wá sọ pé ẹni ìsìnlẹ̀ bá gbọ́ràn méjèèjì ń síra wọn ẹni pé kàwárí ti sì ẹ̀yin ní ẹlẹ́sẹ̀ kan ẹlẹ́sẹ̀ ẹyọ kan kò ní hóòpù mọ́. ọlọ́run wa sọ pé àwọn èèyàn kan tún bẹ nígbà táwọn kùránì sọ̀kalẹ̀ àtìgbà tó sọ̀kalẹ̀ tán àtìgbà tó tó sáà nàbì láyé lọ́lọ́wọ́ sálàm láwùjọ tẹ̀yìn àtẹ̀yìn àti sọ̀rọ̀ à ń gbọ́rọ̀ ọ̀rọ̀ lẹ́sẹ̀ lẹ́nu wọn tí wọ́n ń sọ pé ẹ̀yin lẹ́ máa wá foríjì o tàwọn ti kọjá àforíjì táwọn tẹ́lọ̀ ń dé àwọn kan yìí sọ bẹ́ẹ̀ dọ̀lẹ́. قال فرانسيس وقال لي قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعاً

ẹ má jà kan nípa àfẹ́ ọlọ́run ẹ ẹ má bù sọ̀rọ̀ sí ẹ má jà kan ẹ sì tún ní àǹfààní fọlọ́run kò rí bì yìí o tí àwọn ọmọdé ẹ̀mú sáà nínú báyìí tí ò bá ti tí ò bá ti wáyé ó lè kọjá àforíjì lásàkùnà tó ní ọ̀rọ̀ ọmọdéla iná lọ. iná lọ ayọ̀fìrú zúnú bá jẹ níyà. ọlọ́run bá gbogbo ẹ̀fẹ̀ ní máa ń forí ẹ̀ dín gé níyà tó ní lórí ṣírkù àfi ẹni tó bá jẹ́ pé kò wọ̀ sí sí ẹ̀ ní tó bá láì lọ́kàn fóun tó bá ọkàn fẹ́ kọ́ máa dámọ̀ ń gbọ́ fóun tó bá ni torí wípé nínú àlàyé kí náà ń pè ní túbá tí mo sọ fọ́nà ẹ̀kan. àpò olùmọ̀ fi kún pé lè ánàwó subhanahu wà ní ma'budu haqqo èyí tá a fi padà sọ́dọ̀ rẹ̀ tó dákun mọ́ bínú ìfúndánrẹ́wò mọ́ òun nìkan lọ́ba tó tọ́ka sí lódodo. wàhálà ìfọ́tò ìrọ̀rùn òbíyà pàápàá ìdáadà sí ni àtàlálùlù bí àtàlálùlù wọn ló kúrò nínú ma'budu kéèyàn rẹ̀ rẹ̀ ńlẹ̀ fẹ́ni dáhùn sìn mahabatan wa ta'zima tó gbólóhùn yẹn fún un ó lè tó fún un téèyàn bá fún un ó lè fún akéèyàn túbá lásán kó jẹ́ pọ́ máa dáná mọ́ àpò túbá lòún kò túbá lọ́dọ̀ náà nítorí pé kò sí nǹkan kan tó so mọ́ túbá yẹn tí jẹ́ mahabatan wa ta'zima ìfẹ́ tó ìfẹ́ téèyàn ní fọ́lọ́hún tó sẹ́yìn àti títóbi àti gbígbọ̀ngbọ́n ọlọ́run bá téèyàn tẹ̀ tí ọba ti dì í mọ́kàn nígbà tí ń túbá ọ̀dẹ̀ èèyàn ló ti túbá pé sọ̀dọ̀ lọ. tó kílẹ̀ gbogbo ọmọ dáàbò mọ̀ gbé òrùn pé àwọn ti túbá ó ti túbá kódà gbogbo kìnìún o ti dànù torí ó fẹ́ géèmì kankan lọ́dọ̀ ọmọ adámọ̀ wáyé ti gé ènìyàn ó ti tán ó ti tán àyàfi sínú àgbàtà wọn sàn àbí ìmọ̀ ìfẹ́ tó ní sọ́nà tó wáyé fóun ló bi àti títóbi tọ́nà wọn bá tóbi ní títóbi tá a máa bẹ̀rù. nínú àbí ìṣòro ṣòro gbọ́dọ̀ sọ àtọ̀rọ̀ bìí tọ́wọ́ ẹsẹ̀lẹ̀ pé èyí ẹ̀sán àkókò ìnà fífọ́lọ̀ kò sí ibi ẹkọ́ sí kò sáfún tọ́lọ̀ ló sáfún ọ̀tọ̀wọ̀ bá sòrò wà ní ọjà yìí títúbá náà tó padà tó padà yẹn náà là ń pè ní títúbá tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó padà síbi tí ó yẹ kó ṣe tí ò ṣe wàá kékeré bá bìbí wájú ọlọ́run mọ́kífà ìfàkìrì gàlérì àlùkọ́rì àlùmọ̀ǹkàfèrè bẹ́ẹ̀ náà yàdé bíbu ẹni tí ó mọ̀ fọlọ́run bá tóbi ó sì gbọ̀ngbọ́n. lẹ́yìn náà àwọn ará lọ síbi àwọn àyà tí ó jẹ́ ká mọ̀ pé ẹ̀sìn ńlá ni nǹkan kan tó tóbi nínú ẹ̀sìn mi ṣẹmọ̀ yìí pé ó ń bẹnu ọmọ ádámà bí yóò ṣe tán àti gbẹ̀dẹ̀ kódà bí ẹ bá sọdá lábùkù pé kí wọ́n náà ni wọ́n ṣe fún tó tó bẹ́ẹ̀ tó á lóun ní gbẹ̀dẹ̀ òun tó ọmọ ọmọ yìí kò ní gbẹ̀dẹ̀ náà lóhùn. ẹ wọ bọ́lá wọn bá ti tóbi tó ó ní ẹ̀jẹ̀ ní ti má bínú fúnra ara yín ọlọ́run fáyìn ìbáradà alẹ̀ ó kú ọdún ní pé ká ṣe ká sí òun ọdún wa ṣe ní fífúyẹ́ ẹni tó fẹ́ túbá náà ni ó tó bá ìní ó ṣe ìbáradà yẹn fúnra ara ẹ̀ kò ní mú yàn lọ́wọ́ àyàfi tí ò bá tẹ̀lé mọ́jẹ̀mú. ẹ sì máa ṣàyànjọ èèyàn kàǹkàkàǹkà tó gbé ẹgbẹ́ lọ bẹ lágbájá fún lágbájá síbẹ̀síbẹ̀ kò ní bẹ̀rẹ̀ tó lọ́dún sọ fún òun ní bẹ̀rẹ̀ ó sì lè rọ́bìsì bẹ́ẹ̀ ti wò ó kàǹkà tó àtẹlẹsẹ̀ àtẹlẹsẹ̀ aláìrìn rẹ̀ ó lè rọ́bìsì tẹ́gùn aṣọ náà dá lábùkù níṣẹ́ ọmọ adánà ṣùgbọ́n náà wa ẹ wáyà kàkà kan lè ẹ̀yin tẹ́ ẹlẹ́ṣẹ̀ yìí ti pọ̀ ó ti òkè láàtàkùnà tó ní rahmatullah ọlọ́run sọ̀rọ̀ yẹn ẹ mẹ́ta kan ọlọ́run tó ń pàrọ̀ àfẹ́yìn òkè bá tó wá túbá kí n sì gbà. àkọ́kọ́ nínú àyàtọ̀ wọn الله جميعا وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون آية وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون gbogbo ẹ̀yin mú mi ní òdodo ẹ̀tùbà ẹ padà kó o níra ẹ̀ka lọ síbi dáadáa. gbogbo yín pátápátá ẹ wò ayélujára mú mi nù èyí mú mi. tèmi ní mẹ́rin la ń pè yàn kó tó kápẹ́pẹ́ kápẹ́pẹ́ kó gbé ẹlẹ́sìn náà. òun náà lọ́lọ́run tó fi pè wá ayélujára mú mi nù gbogbo ẹ̀yìn mú mi pé ẹlẹ́sẹ̀ ni wá ọlọ́run pa wá láṣẹ ọkọ̀ wá nínú òmìnú wá pa wá láṣẹ ká kú bá àwọn èèyàn máa ń sọ̀rọ̀ kan ọ̀rọ̀ eré wọn á ní tí ẹ bá ń báyàn sọ̀rọ̀ tuntun bá àdéhùn ti ìpè kákìrìsì tí ò dáa tó ẹ ká pilẹ̀ wọn á ní ta ló mọ́ nígbà tí òfin náà ti bẹ̀tẹ̀ yẹn lẹ̀ ẹ mọ́ jẹun láàmú ta ló mọ́. òótọ́ ọ̀rọ̀ ló sọ àbí kéèké òótọ́ ọ̀rọ̀ àmọ́ ìwọ́ èrè mọ́ obìnrin kì í ṣe ibi tó tiẹ̀ tó sọnù kì í ṣe ibi tó tiẹ̀ tó sọ nìyẹn kì í ṣe ní ó kíkọ nígbà tí torí mírọ̀ ni múmi jẹ́ fún múmi a mọ̀ rí ibi tá a kù sí tábà rí ibi dáadáa sí yàtọ̀ tó nà ìṣàwọ̀ àtúntò dúpẹ́ ẹlẹ́ ọlọ́run ní gbadẹ́ lọ́wọ́ ní o. àwa tá a rí ibi tó dáa sí ẹ̀rọ a rí ibi tó kù sí ilá tó bá kéèké pẹ̀lú ọ̀rọ̀ tọ́lọ̀ sọ pé wà túbù iná lọ ìṣèlú ẹ̀rọ ayélujára ìlú mi nù ẹ̀yin mú mi lọ́wọ́ náà rí wa tó. inú sọ́tù fásitì níparí ọlọ́run ní lóòótọ́. ọlọ́run yóò àkìdú lọ́hùn náà tàbí máa kẹ́sàbù máa tọrọ kàálà bọ́ọ̀rì àmì dáàbà. ولكن يؤخرهم إلى أجل مسمى. tó ń bá mú ẹnìkọ̀ọ̀kan láti fìyà jẹ́ nípa tí wọ́n ṣe máa ń sàrọ̀kà aláàbọ̀ ìhámi dáàbà èyí ti dáàbà àwọn èyí dáàbà mẹ́rin ayé nìkan nínú ọmọ ádámà ó ti tẹ́tẹ̀ nìkan ọ̀rọ̀ yẹn tó sẹ́nu yẹn sọ ó àbí ayé lẹ́sẹ̀ àbí òtò lẹ́sẹ̀. kò ní sẹ́kọ̀ọ́ ẹnìkan wọ́n láyọ̀ ákẹ́lò lọ́wọ́ àná tàbí màkàkàdù bí màkàkàdù pẹ̀lú tá a ṣe sẹ́kọ̀ọ́ lọ́wọ́ ẹ̀ fi di wá lọ́wọ́ àti ìṣèlú tàbí ìṣèjọba lábò tó fẹ́ fi tèmi dèmi tó fẹ́ fi tẹ̀ ẹ̀dùn ìwọ máa tààrà kàálà ọ̀dọ́ àríháyè lọ́rẹ̀ láwù ní ìdáàbà wà láti yọ àkérò ìlà ajáde Muhammad ọlọ́run lọ́wọ́ alára dìgbà kan tẹ́lẹ̀ sẹ́yìn ó فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا أجل يس تتورى وبساجوه وعلى ميو إلا إن شاء ربي أجل تولى وانسوه أجل وانا جنة لارا bóyá nígbà tó ń yẹ tó lóòrù ló tẹ̀lé ayé tó bá lọ́sẹ̀ wà náà rí sí ni bóyá yóò dìde lóòrù gbà tó yẹ tó sàn ló tẹ̀lé ayé dìde lóòrù lọ fún iná dùn ajálù kan tó súnmọ́ ajálù pátápátá onígbàdé òní fẹ́rifẹ́ri kan láyé náà sákàrà gbọ́dọ̀ lọ́hùn kí ẹ̀ wá sí gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ láìpẹ́ lọ́hùn láìpẹ́ tó kọ́ lọ́hùn jọ láìpẹ́ pé èmi jẹ́wọ́ ẹ̀wò mọ́ iná ló dánwò dánwò dánwò láì dáa tó fi lọ bọ́ lọ́hùn iná ló pa tìpátìpá sínú sẹ́ẹ̀rì tó fi lọ bọ́ lọ́hùn ìnira ńlá ni ọ̀ ọlọ́gbẹ̀rẹ̀ àti àná. ayàtà àkàyẹ ìparí ẹ̀ wà tó rí lọ́wọ́ ìtẹ̀lé yẹn ẹ̀yọ́ àlùmọ́nìyó làálùlà tó tòkè tó àlèfàlà gbogbo ẹ̀ tó wá sáyé nínú kan gbólóhùn nínú gbèsè ayé ẹ̀ kọ́lá ìgbà àmọ́ràn ìgbà àmọ́ràn kàlùfíà kò sẹ́ni tó wáyé tó mọ̀ràn kan àlèfàlà mo wá díẹ̀ gbọ́dọ̀ tá à ń sọ nígbà tá a bá pe àdánù ayò aláǹfààlà ni wọ́n á jèrè ayò aláǹfààlà ni wọ́n á jèrè. àwọn tó àwọn tó rò pé kò mí lè àwọn tó kọjá lọ sí ọ̀wá tó ń ní wọ́n jèrè yẹn ibi wọ́n lọ yẹn náà kí ni wọ́n rò pé àwọn lọ bá bẹ̀ èrè ọ̀la ìlú tí mi ti ń lọ tí òfin ya tí òfin jẹ́ sí mọ̀hásí ìdìbò náà fẹ́ jèrè náà bóyá lọ gùn jẹ́ ni àbí tẹ̀sí ti lọ sí lọ́dún jẹ́ yìí àwọn ọ̀rọ̀ ayé àti kírun méjì bóyá ti lọ sọ ni bóyá ọ̀kadà ló sì ta mọ́ yẹn ń gbé mọ́ra wọn bóyá wọn arídìí two thousand sílẹ̀ fún inú fi rò wípé àpàlà ọ̀sẹ̀ yìí lu ẹ̀yẹ́ òun náà lọ bí fàlà àtòwú gbogbo ẹgbẹ́ wá sáyé nínú ẹ̀ka fàlà. ẹnu wípé àwọn èèyàn máa ń ṣe wọ́n máa wọ́n máa wọ́n máa wọ́n máa ń tàkì ẹ̀ ibi tí wọ́n rò pé èrè wà kò ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibi tí ó dájú pé èrè wà àpò wọn tí wọn ò dáhùn. lẹ́yìn tí táwọn èèyàn lónìí ìtọ́ wọn bóun àní àbá rẹ̀ ṣé ń tọ́jú ni ẹ̀gbọ́n kẹ́nìkan sọ pé lẹ́nu àdúgbò fọlọ́ gbọ́dọ̀ lẹ́nu àwọn ọmọ tuntun àbí fifty thousand rárá bóòlù àṣà rẹ̀ tọwọ́ yá àṣà rẹ̀ tí wọ́n fi ilé ìgbésó rẹ̀ yìí ibi ibi àṣà rẹ̀ náà ni ẹni tó tà àti ẹni tó tà àṣà rẹ̀ náà ni. níbi tí ò ti tà yín náà tó bá jẹ́ pé kò tà lóòótọ́ ibẹ̀ wọ́n ti pe àdánù mẹ́rin kágbà pé ilé ló wà nígbà tó ti àdánù tó bó ṣe ibẹ̀ ló wà tó ti pe àdánù dúró wàlà àfẹ wàlà nọ́ọ̀rẹ̀dà wàlìṣà kò ti jẹ́ pé kankan ìpè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ pé èrè wà ń bí o èrè wà ń bí o kò sì dìde ibi tó ń fẹ̀ mí ti pé èrè wà kò rérè eléyìí náà jẹ bó bá sì jẹ̀rẹ̀ ibẹ̀ náà kò jèrè náà ni torí ojú ọláwà ń dọkàn ojú ọláwà ń dọkàn tẹ́lẹ̀ yóò tàn wọ́n gbé fún orí facebook mo sọ ń bi ìdánilẹ́kọ̀ọ́ wa sí ìlú ìjọ yìí wípé ìdáyé and five billion naira wọ́n gbé fún orí facebook bẹ́ẹ̀ ẹnìyàn á kọ àkọlé kan sókè oní vanity of company táyé wọn jù báyìí náà lọ five billion lẹ́nu yìí sílẹ̀ o lákàntì òun gangan ńgbà tó wà láyé ó lóun ní tó five billion lẹ́nu pé kò fi ti léèrè pé capital ẹ̀ fèlè you mention that amount lẹ́nu pé kò fi tẹ̀ àwọn ló fẹ́ wọ́n mú rìpọ́ọ̀tù kan wá nígbà tí ọkọ̀ kan tọ́rọ́kùnrin kan lásìdẹ́yìn wọ́n ń tọ̀ three hundred thousand bá nínú ọkọ̀ rẹ̀ yìí o ìgbà tó náà mú three hundred thousand jáde owó ẹ̀ náà ní lójú ara ẹ̀ lẹ́nu owó ẹlòmíì. inú pírẹ́sì náà ni mo ti gbọ́ wọ́n dìlíbà three hundred thousand àwọn ìdí ẹ̀. Ọba bá nínú ọkọ̀ ọwọ́ tí ń bẹ lápò yín ẹ̀yìn ń mi àtẹ̀lé tí mò ń sọ̀rọ̀ lásìkò tá à ń sọ̀rọ̀ yìí àmọ́ bóyá àwa là ní àwọn ìmọ̀ bóyá ní tí ń bẹ tó bá. bóyá lọ́kàn àbí nínú ìrántí wa pé ọlọ́run bá tóbi gbé báyìí last three three weeks mo wà ń bí ọ̀rọ̀ yẹn ìyẹn pàtàkì ní láwùjọ mo wá wà ní gádùn yẹn wọ́n wá jẹ́ nìkan náà àwọn tó ń pè ní ìlú nípa káwa kádìrà bàọ́mì nípa ayé tí wọ́n sì rówó sí tí wọ́n rówó sóògùn kí làmọ́lẹ̀ tó lè lè bàbá yẹn tí wọ́n á ń sọ̀rọ̀ yẹn àwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó ní ó ní ọwọ́ abẹ́rẹ́ sí sọ̀rọ̀ agbára tó wá ní ṣùgbọ́n o àti dẹwọ́ ń bẹ̀ o torí pé bá a ṣe ń bàbọ̀ a gbọ́dọ̀ gbé bẹ́ẹ̀ pàdé ọlọ́run ọ̀la ìlànà ìlú ti sọ́nù tó yẹ pé bá a ṣe ń bàbọ̀ ńgbà kan ní a gbọ́dọ̀ pàdé ọlọ́run bẹ́ẹ̀ o. tó bá yẹ kí bàbá yìí ti yẹ wọ́n ó ti yẹra ń bẹ̀ lóòótọ́ àwọn kan di gbádà gbìn ẹ̀ lọ́wọ́ báyìí gbogbo ohun táyé bá pẹ̀lú àwọn òkun tẹ ẹ bá rántí tẹ ẹ bá ronú padà sẹ́yìn ní nǹkan tí ò ní jìnnà jù ẹ rántí alágbára kan àbí méjì tí wọ́n pa tó ẹ tẹ ẹ náà mèrí sọ̀tún mèrí tó sì pé à ṣé wọ́n pa àbí ẹ̀ ń lẹ́ẹ̀sì mọ̀ pé àsìkò tó yọ lọ́run láàlọ́ àlùkìyà mi ẹ máa sọ pé rárá o mi ò gbà mi ti lẹ́gbọ́jà lẹ̀ ní wọ́n pa ó kú àbí wọ́n pa wọ́n pa ní bẹ́ẹ̀ ẹ rántí ẹnìkan tàbí méjì kí wàá ní five million ten million twenty million náà ní sọ̀gùn kí wàá ní kúmẹ̀. inafa ayẹta òkígbẹ eh, olúgbòhùn àkàràbà àti gbogbo ẹ lọ wọn tó bá a débi gbẹkúndé ẹrá yìí náà táyì ọmọ ìpè tí mo láti bá dé padà sọ pé tẹjẹ o àbẹ ẹrá yìí náà àwọn nǹkan yẹn tí mò ń mẹ́nu bá wọn wọ́n fẹ́ràn àti pé mò ń yà ni o lọ́kùn tó sì ni o kì í jẹ́ kéèyàn ronú pé wọ́n tó bá o wàláì tẹ́ ẹ̀ bá fi rí ibi tó kàn kì í jẹ́ ronú pé wọ́n tó bá torí tuntun bá túmọ̀ sí pé ìní dánwó ẹ̀wò mọ́ tó ń tàn ju wá gbà fún òní dánwó ẹ̀wò mọ́ tó òun ti ṣe bẹ́ẹ̀ mọ́ dáadáa àti mímọ́ dáa nípa òun ṣe òun ti ṣe tán àti bẹ̀rẹ̀ mo ń sẹ́fẹ́ yẹn kan after sixty years old mo ní ẹjẹ́ àlọ́ ti sọ̀lá ó ní mi ò sí bẹ̀rẹ̀. ọjọ́ wà láyé ni o ọ̀rọ̀ tí kọ́rẹ́ǹtì ni mo ń sọ fún yìí mo ní bẹ̀rẹ̀ kí ni òun ò sí bẹ̀rẹ̀ sí mi kí ni. ọ̀sẹ̀ abẹ́rẹ́ báyìí bẹ̀rẹ̀ báyìí. títí sì sìn ìjókòó sí ọlọ́run nínú sọ́lá títí di mo ti ń sọ̀rọ̀. gbogbo oríṣiríṣi ara tí yẹn ti máa rọ̀ kọ́ lọ́hùn tọ́kàn rọ̀ kọ́ lọ́hùn oríṣi ara rọ̀ kọ́ lọ́hùn ọmọ ádámọ̀ òfin bẹ́ẹ̀ mọ́ lórí àtẹ̀yìn kọ̀ọ̀kan. sójà ti ń bẹ́ láti di pléènì ti ń bẹ́ látòrí igi tí wọn kò tó sí ń gun gègéle kò lè jókòó sọ̀lá tí ìbá tẹ̀sí ṣe sọ̀lá tẹ́lẹ̀ yóò ní lápọ̀ yàtọ̀ sí pé àìsàn múyàn àbá ìlera tó fa kéèyàn ìjókòó bá sùn torí ẹ̀ wọ́n ní a ti kọ́ra láti ìgbà tó ọmọ ti wà ní ọmọ sábà ọmọdún méje ẹlẹ́kùn ẹni tó ti lé títí yẹ ẹ̀sìn náà ti bẹ̀rẹ̀ sí máa ṣéwọ̀n ìgbà wo ni ó bẹ̀rẹ̀. وقال سبحانه يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جن ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير صوت التحريف حبيب لا تيأس يا أيها الذين آمنوا أي مؤمنين وجدوا توبوا إلى الله إلى الله توبة ẹni tẹ́ mo ń pàṣẹ ìgbọ́dọ̀ ṣe pé ìpè yìí yá àyọ àlèbí náà àmọ́nù ẹnìkan ò sì lè jẹ́ múmìn kó mọ̀ jẹ́ pé ń ṣe ẹ̀ṣẹ̀hárà ńlá ìlà ìlọ̀lọ́ wàhánà muhammadu rasulullah ní wàlùkẹ́ mu sọ́lá kò lè jẹ́ múmìn kó mọ̀ jẹ́ pé ń ṣe sọ́lá fàyọ́dù zaka kò lè jẹ́ múmìn kó jẹ́ pé ń mọ̀ yọ zaka tó bá ti lágbára rẹ̀ wàyà sunu ramadan kò lè jẹ́ múmìn láì mọ̀ ṣe síyá mi ramadan kò lè jẹ́ múmi láì rántí hajj bẹ́ẹ̀tì lẹ́ẹ̀lẹ́ ọ̀rọ̀ gbàtí gbogbo yẹn wá pé tó ti wá sán náà nìyẹn sẹ́kọ̀ọ́ sí nǹkan mìíràn ó kù nínú ẹ̀ ní àtàwọ̀bà torí pé gbogbo márùn yẹn ò kọ sí pé kéèyàn wọ́n jà láti ṣe kò méjì fa fẹ́sẹ̀ débi pé ò ní láti ṣe náà ìmọ̀ ń dàbí bákan lójú àwọn èèyàn. wọ́n ti sọ pé èmi kàn bá sọ̀rọ̀ àbá mi ní. àbíkọ́ sọ pé aláàjì lòun ìgbà mẹ́wàá ń kọ́lẹ̀ lẹ́jọ́ láti náà. kò sẹ́nìkan ẹni tí ń ṣáájú àti ń tán tẹ̀lé kò sẹ́ni tí ó ní perfection débi wípé kó mọ̀ wọ́ lọ́hùn ní aláforíjì kó mọ̀ mọ̀ tó bá lọ́dọ̀ lọ́hùn. kódà níbi téèyàn mọ̀ àti ibi téèyàn mọ̀ láì dá irú òtútù báwọn lọ́nà bá fẹ́. Báwúbátẹ́ nà súhá. Wà lóṣù mi kó lè ṣe àlàfààní. Iye tó mọ́ tí ò ní èrí kankan ní jẹ́ lóṣù níbi gbogbo nǹkan. Ibẹ̀ náà láti mú nà síhà. Sábà ní ẹsẹ̀ nà síhà fọmọ ìyá yín. Ẹ bá kó sọ̀rọ̀ níjẹ́ bẹ̀. Tó jẹ́ tọ́lọ́mù òótọ́ ọ̀rọ̀ tọlọ tó ní hà tó sì láàyè nínú ẹ̀sìn Ọlọ́run tí ìwọ́n bá tó bá náà táwọn bá tá náà tó hà ọ̀dọ́ ẹni tí ẹni tí ó tó báyìí náà ni a sì fẹ́ mọ̀ bóyá ẹni tí tó bá táwọn wí náà ló tó bá tóun ọ̀bá mọ̀ tẹ́lẹ̀ irú ẹ̀ ló gbọ́dọ̀ tó bá òun kọ́lọ́hún tó gba títú bá rẹ o táwọn bá tá náà tó hà títú bá a èyí tọkàn mọ́ fọnrán gangan wípé mo ṣetán àti fàìdálẹ̀ nígbà tí mo sin lọ níbi agbọn abisẹ́yìn bá ti mọ̀ dájúdájú fóun tẹ́lọ̀ ní tóun kù sí àti torí ọ̀nà méjì náà ni níbi tí a fẹ́ kó ṣe tí ò ṣe àti níbi tá a fẹ́ kó ṣe ń ṣe láì dá alhamdulilah tẹ ẹ bá ṣe bẹ́ẹ̀ ọwọ́ àti ìṣọ́. ربكم أن يكفر عنكم سيئاتكم أما والصحابة ويا ابن عباس بس نسيك أني gbogbo àṣà tọ́lọ́run bá ti sọ pé àǹsà ọlọ́rọ̀ yẹn ti di ó ti pọ́n dandan ọlọ́run bá ti pọ́n dandan fún òun ṣe bẹ́ẹ̀ kì í ṣe bóyá bóyá àǹsà rabbukum an yukaffiru ankum sayyi'atikum tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ti pọ̀n dandan pé òun ha ìdá dànù ìyẹn pẹ̀lú mọ́jẹ̀mú tí fájú yẹn ni o tí bá jẹ́ tọ́ba tánà tó ha títúbà pé ọlọ́kàn náà mọ̀ pé kìí ṣe pé òun lọ́hùn kìí ṣe pé ọmọ kìí ṣe pé òun ọmọ irú rẹ̀ ọlọ́run ní bò fún تجري من تحتها الأنهار lẹ́yìn náà ẹ wá àwọn àlùjànnà tómi ń sàn lábẹ́ ẹ̀ omi akérèmọdò tí ń sàn lábẹ́ rẹ̀ kí ló fà àtàwọ̀bà ànàtò ọlọ́fà olóbi olóbi àlùjànnà náà. يوم لا يخزي الله النبي والذين آمنوا معه ọlọ́run lọ́jọ́ náà ọjọ́ ìṣìyà mi tí gbogbo ìkálukú mọ̀ bọ̀ wá sáàsì fi ẹ̀sìn ṣe ìkálukú náà yẹ́wò mọ̀lá yóò fi lè láàrùn nàbí yá ojú òní ti ànábì Muhammad sallallahu ta'ala sallam wálé nínà má àmọ̀nù má àti gbọ́ ọ̀sán jẹ́ nínú ìlú òdodo pẹ̀lú rẹ̀ wọ́n gbàgbọ́ náà. نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا Ọlọ́run ká wa fún wọn o, wọ́n mọ̀ ọ̀kọ́ ọlọ́run bá wa ìdíkúrẹ́lá náà bí, láti lánàá ní ọ̀rọ̀ náà, jẹ́ kí mọ́lẹ̀ yóò kó tó kún un. jẹ́pọ̀ tó kù ha yà sí mo mọ̀ fáwọn àwọn gbogbo àwọn gbogbo òòlù mọ̀lẹ̀ ọjọ́ náà bí ibi láìka yàtọ̀ sí fàǹfẹ́ ló ń sọ ayọ̀ ní wàá mú wá á ti mọ wá wàá pèrè lánàá kó o tún kó o fún wa. ala kulli shay'in qadir. ayàtọ̀ kan mú wá nípa ìbá fara nínú ويحب المتطهرين إن الله يحب التوابين ويحب المتطهرين آية كتانية عن فرنلة نبادي التوبة وتتجاه ẹ̀sìn tó sì jẹ́ nǹkan kan kàdùkù nínú ẹ̀sìn tí ò yẹ ká fojú rí náà. Inna Allah dájúdájú ọlọ́run ọba wa yòókè gbó táwùwá bí ọmọ àmọ́ nífẹ̀ẹ́ àwọn tí wọ́n mú sí tó bá ní ìbáadà wọ́n yòókè gbó nímú tàtọ́ ìrírí ó sì nífẹ̀ẹ́ àwọn tí wọ́n máa ń mára kò bí eré ẹ̀sẹ̀ tẹ́wọ̀n àbáwọn sì di mímọ́ padà sọ̀hárọ̀ bàdàníyà ń kọ́ lélẹ̀ mímọ́ ọkàn oníyẹn ọ̀yọ̀ èèbò lè múta èrè torí èérí ẹgbẹ́ tọ́lọ́ sọ pé ìnáwó ní mùsùlùmí kú náà nájà tó ń fàlàyà kọ̀rọ̀bọ̀ lè mọ́sílẹ̀ àárọ̀ ọmọ dáadáa àmì dáadáa ọlọ́run náà tètè rí rígì èérí ni wọ́n wọn gbọ́dọ̀ súná bẹ́tùl haram bẹ́tùl àfẹ́ àlùmọ́sílẹ̀ haram wọn gbọ́dọ̀ débẹ̀ wọn gbọ́dọ̀ débẹ̀ náà torí pé nájì nìkọ́tà bẹ̀rẹ̀ jáàsà ìrírí ni wọ́n òkú múmi ní sílẹ̀ mímọ́ ni. ááyà yẹn ó jẹ́ ká mọ̀ wípé ọlọ́run fi ìfẹ́ rinlẹ̀ látọ̀dọ̀ ara rẹ̀ fún gbogbo àtàwà bíi àwọn tí ẹ máa ń ṣẹ̀ tí ẹ máa ń kúrò bí ẹ̀ṣẹ̀ àtàwọn tí wọ́n máa wá mímọ́ kò níbi èrí ẹ̀ṣẹ̀ àyà sọ́tò bàkàrà two hundred and twenty two àyà wa pọ̀ bẹ́ẹ̀ nínú alukuran kẹrin ń sọ̀rọ̀ nípa àtàwùbà ó sì yẹ ká mọ̀ pé nǹkan ńlá ni òun nínú ẹ̀sìn ó yẹ ká kà fún un nínú hadith àmú alákọ̀ọ́kọ́ ń bẹ̀ hadith Imam Muslim tí wọ́n gbé jáde.

ìgbà ọgọ́rùn-ún lèmi máa ń ṣe kí ni èmi máa ń ṣẹ́rí padà sí ọ̀dọ̀ ọlọ́run mo máa ń káwọ́bà nígbà ọgọ́rùn-ún kan pẹ̀lú gbólóhùn èsì fáà àdìsẹ́ ọlọ́run àdìsẹ́ ọlọ́run ìfẹ́ ọlọ́run táyà ọ̀tọ́là. àdìsí àbọ̀rẹ̀ ọmọ yàtọ̀ nígbà ní ọ̀bí ọlọ́run táyà nù èyí tó wà ní ọ̀dọ̀ ìmáàmù Bukhari yá ayúhàn náà ẹ̀yin èèyàn tó bò ilà lọ́ọ̀hí ẹ máa sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run wà dáàbò fìró ẹ wá aláforíjì ẹ máa ti sì fà fà ìní àtúnwò ilẹ̀ ọ̀hún ní àtàmárà lójúmọ́ kan èmi máa wá táwọ́bà nígbà ọgọ́rùn àdìgbà àdúrà ẹ̀ka rọ̀bí àlọ́ ọ̀tá lánàá ó ní ìpẹ̀lẹ́ ìjọ òkúrò lọ́wọ́ ìsọlọ́lọ́wọ́ àríwẹ̀fẹ́ lẹ́nu yàtọ̀ ìní là àtúntàkìrù lọ ma èmi a máa wọ́lọ̀ lára foríjì wà àtúbù ilé wà ò yẹn máa sì tún máa lójú ẹnu pé ọ̀tọ̀ pẹ̀lú méjèèjì máa sì tún máa wá ṣe máa tún máa ṣe tútú bá máa máa fẹ́ nípadà fọ́dọ̀ ẹ̀ ìlìyẹ́ òun ní ojúmọ́ kan áṣìṣàrọ̀ ní sẹ̀rọ̀ ní ìnàmọ̀rọ̀ kọjá ìgbà àádọ́rin kọjá ìgbà àádọ́rin yàtọ̀ tó ní bá ti kọjá àádọ́rin ti lọ síbi ẹ̀rí tó fi ọgọ́rùn-ún ilẹ̀ náà nìyẹn. ìtọ́mọ́ àdìsí mi wà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ń fi léyìn ilẹ̀ fún wa nípa kíkọ́kọ́ pé yá àyùhàn náà yá àyùhàn náà pé níbi àdìsí méjì tó bá dùn yẹn kò fẹ́ kó rẹ̀ ó jẹ́ tòun nìkan kò yẹ pé ìbádà yẹn jẹ́ tiẹ̀ nìkan ó ní ẹnu ọwọ́ lọ́hùn ẹnu ọwọ́ ẹnu ọ̀sẹ́rì padà fọ́dọ̀ lọ́hùn tó wí ìrànwọ́ ọ̀pẹ̀ ìṣòro ẹ̀sìn mẹ́wàá lápò níbi fàyín ni àtúbù fìlérì ní àtàmàrọ̀ mímọ tó bá nígbà ọgọ́rùn kan ní ojúmọ́ àdéhùn ti Bukhari ni bẹ́ẹ̀ náà lè ti ìyàn Muslim tàkọ́kọ́ kà àwọn ni ìbáàdà yìí àmì sọlọ́lọ́wọ́ tá a sọ alákòóso ayélujára dáadáa. ẹni tí wọ́n tiwájú kòkòrò yìí nínú sọ́ọ̀tù ìfàt sọ́ọ̀tù ìfàt láti bẹ̀rẹ̀. ó lè lọ bùkátà sí ó lè lọ bù nígbà mùsáyà tá a fẹ́ kàn yẹn ó lè lọ bùkátà sí bó ṣe ró gbágbá mọ́ títú báyìí bó ṣe ró gbágbá náà torí pé ó dùn ká ó sì dùn gbọ́ létí torí bóyá èmi àtẹ̀jẹ́ ń gbọ́ mi bóyá àmọ́ ṣe ìbádà yìí bóyá a ní ìsẹ̀ àwọn ọjọ́ kan rẹpẹtẹ kátẹ̀ tó sọ pé after three lọ́wọ́ àtúwì yìí ṣùgbọ́n ìtọ́lọ́run rántí ní àtẹ̀yìn tí ń sọ̀rọ̀ yìí ìrìyàwó ọjọ́ kan ẹ̀ tún gbàgbọ́ yẹ pé ó kéré tán nìyẹn o mo máa ń ṣe ìbádà yìí ó kéré tán lọ́jọ́ kan. إنا فتحنا لك فتحا مبينا fẹ́. ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما. إنا فتحنا لك فتحا مبينا. ọlọ́run bá nínú fásitì àlùbíì tó ṣe fáànàbì sọlọ́lá òtọ̀tọ̀lá òní fásitì mọ́kà tó gbé mọ́kà lánàbì lọ́wọ́ padà sọlọ́lá òtọ̀lá òtọ̀lá. nínú ẹ̀ òun ni gbígbòòrò ẹ̀sìn jẹ́nẹ́rálì ọlọ́run náà ṣe bẹ́ẹ̀ fún ànábì sọlọ́lá òtọ̀lá òtọ̀lá lè yá sọ̀rọ̀ lọ́kàlẹ̀ lè yá sọ̀rọ̀. ìyá ń fi ọlá máa tàkọ́dàmà mi dábìí kí àwọn ọmọ ta àpò. mo ṣe léyìí kí n lè ṣàmójúkúrò fún ọ èyí tó ti ṣáájú nínú àṣìṣe rẹ nínú ẹ̀ṣẹ̀ rẹ àti tí ó tún lè ṣẹlẹ̀ tí ò sì ṣẹ̀. pé mo ṣàmójúkúrò ẹ̀ fún ọ. máa tàkọ́dàmà àṣìṣe tó ti ṣe wàmọ́ta àpò àtòmíì tó ti ṣe. tàbí nípa ìparí. wáyú tí mú ní ìrìnmẹ́tàwù wáyú tí má ní ìrìnmẹ́tàwù ààrẹ yìí. mo sì fẹ́ ti torí bẹ́ẹ̀ pé ìkẹ́lì yẹn lórí. ọlọ́run tó wá jẹ́ kó náà sọ fún àwọn sàhábà tó ń ogun bá dèrò gbogbo wọn lẹ́nu àforíjì ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn kódà àwọn tó ń tọ́ka sọ́pọ̀lọpọ̀ wọn pé ọmọ àlùjẹ́nà ni ọmọ àlùjẹ́nà ni ọmọ àlùjẹ́nà ni ọ gbogbo ayé wọn náà ẹ wo yí èèyàn tó jẹ ogun bàdé òjíṣẹ́ ọlọ́run náà ọmọ àlùjẹ́nà ni yí ọlọ́lọ́run bá mi sọ pé kọ́dú fa ìní kọ́dú jàpárù tù láfún mo ti forí jì yìí wọ́n sì wà láyé wọn sì kú síbẹ̀síbẹ̀ náà wọn kọ́ bọ́ ọlọ́run yá bẹ̀rẹ̀ láti orí òṣìṣẹ́ Muhammad ìjáde gbàgbọ́ yọ ọ̀rọ̀ yẹn ni pé kò fi sọ̀láàtù lẹ́yìn ilẹ̀ ó fi sọ̀láàtù lẹ́yìn ìgbèmí àtẹ̀yìn lọ. kódà wọ́n ní ẹsẹ̀ rẹ̀ àmọ́ owó lórí òró nìtúlì fìyàn látara pé wọ́n pẹ́ lórí sọ́lá. òun ti yá wa ayé sọ̀rọ̀ bí àlọ́ ọ̀tá alájọ sọ pé èé ṣe òjíṣẹ́ ọlọ́ọ̀. mọ́hádà àtú èsì sọláàtì mọ pẹtù báyìí lóru sọláàtì lórí ti sọláàtì ọ̀rọ̀ rẹ̀ tó sì jẹ́ wípé ọlọ́run bá wa ọlọ́run bá tó dá wa ti forí jì lórí fàtàyà kí lè tó di sọ́lọ̀ wá fún un òní àfàlà àfúnà àbùdá ìṣàkúrọ̀ tí ìwà ní pípẹ́ fọlọ́run kò sọ fọlọ́run sí bẹ́ẹ̀ kò sọ pé tó wíwù fọlọ́run sí bẹ́ẹ̀ fún mi ó fi rinlẹ̀ ẹ sẹ́yìn wá ní ọlọ́run tó sin tó tó bá wọn sẹ́yìn wá ní dúpẹ́ fún sọlá àtùnú tí wọ́n sọ pé ń pẹ́yìn tí mo fi ó nira ìnira ń bẹ̀ yẹn mo fi dúpẹ́ fọlọ́. àtẹ̀bà wa àtẹ̀nà àmìlọ́ kan tó bẹ́ẹ̀ nírọ̀ táàbà lè ṣètò àtẹ̀níṣẹ́ ní tẹ̀ ó ń sọ gbólóhùn lẹ́nu ìbáàdà ẹnu àti ìbáàdà ara ó fi rinlẹ̀ lọ́nà méjèèjì báyìí mo máa ń gbólóhùn yìí lẹ́nu nígbà ọgọ́rùn kan lójúmọ́ nígbà tó kọjá àádọ́rin lójúmọ́ ẹ̀sùn wa wo kìyàmù lẹ́yìn tí ìyàwó àìsàn fi sọ̀rọ̀ kì í ṣe lẹ́nu lásán iṣẹ́ ara rẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ń jẹ́ ìgbè. àwa wá ìdùnnú ẹ̀ òfin ah, bẹ́ẹ̀ tóbi nígbà ìyá wa. àwọn àṣìṣe kan pọ̀ nínú àwùjọ táwọn òwí pé kò ṣeé kọ̀rẹ́ àmọ́ bá yín náà. sábàá sọ pé nǹkan kan ò bẹ́sìn mu mọ́ sábàá lẹ́rìí fún wa pé nǹkan kan ò bẹ́sìn mu òye bá mu sáré kan òdìdè o. tó ń ta ní padà sọ fún agbóbá mi kò sí wáyé mu olùgbọ́n níbẹ̀rẹ̀ lẹ́tọ̀ lẹ́ẹ̀kan pé tí wọ́n bá sọ pé nǹkan kan mọ̀ṣúrù ó lọ ó ṣe déédé pẹ̀lẹ́sìn yóò máa ṣe déédé náà ní báńkì àwọn òbí kò sẹ́ni tó yọkọ̀. ọlọ́sìn ní ẹni tí mo rán sí yín ẹ̀wò kọ́sù lọ́kọ̀ọ́dì káàní láti fi ọ̀rọ̀ tó lè láì ó sì wà tọ̀nà. ẹ̀bà òkọ́sẹ̀ rẹ̀ kàrà náà الأعزاب أي 21 لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكروا الله كثيرا وذكر الله كثيرا أو قصد ليه بمنكر النبي صلى الله عليه وسلم كنت أتمنى àwa náà mọ̀ náà kàn pé àti ah, ti mọ̀ tí mò ń ṣe gbólóhùn yìí ojúṣe ọlọ́run bọ̀rọ̀lọ́ òtárọ̀ sọ́nà àti gbọ́ àwọn ànábì ọlọ́run tó kún wọn ẹ̀mọ́ ẹ̀fẹ́ tí wọ́n fojú lẹ̀ ẹ̀fẹ́ dá ẹ̀fẹ́ ẹ̀fẹ́ tọ́lọ́run wí kò yẹ kó jẹ́ wọn adáná mọ̀ ni wọ́n yẹ fojú lẹ̀ ẹ̀fẹ́ wọ́n yẹ sì dá ìyá ẹ̀fẹ́ bí jù kò mọ̀. ojú méjì wọ́n yẹn fojú lẹ̀ dẹ́sẹ̀ lámàmàdá ẹni ẹlẹ́ẹ̀kejì wọ́n yẹn sẹ̀sẹ̀ àbùkù. síbẹ̀síbẹ̀ wọ́n wá gbólóhùn láì gbólóhùn yà wọn lásán ọlọ́run ọ̀dọ̀ rẹ mo o. tẹ bá wo àwọn àtìgbé tó dáàbò kúrán rí kọ́ọ̀dù fún àná ìwà mùsàlùmá ọlọ́lá òjá ọ̀sánà ẹni pé kì í fi àfojú àfojú lẹ̀ lẹ́sẹ̀ kì í fi àfojú lẹ̀ yàpọ̀ yàpọ̀ ọlọ́run tọ́lọ̀ ń sìn fi kúrán kọ́ rẹ̀ tiẹ̀ náà títí ń kájáde. ààrẹ ìdíkó bíi méjì mẹ́ta ọ̀kan nínú ẹ̀ àwọn àsáárá àwọn ẹrí ogun bá dùn tí mo sọ lẹ́ẹ̀kan onídìí ọlọ́run ó ń dámọ̀ràn àwọn àbáfẹ́mi ọmọrù wọn jọ jókòó wọn jọ ń tọrọ òjíṣẹ́ ọlọ́run ọba ń sọ̀rọ̀ ká gba fífíà ká máa lò wọn ká máa gba nǹkan kan tí wọ́n fi sọ̀rọ̀ àwọn ti tí wọ́n fi gé ní freedom ọmọrùn kàtọ́bì ń dámọ̀ràn pé wọ́n ti jẹ̀bi ikú. ǹjẹ́ sọ́ọ̀tì Muhammad kọ́ ni. wọ́n gbà táyà wọn sọ̀kalẹ̀ ló bá ti déédé ìmọ̀ràn àní bá ti déédé àbá wọn rọ̀ pàtó. aláwọ̀ tó gba bí ìtànà bí rò ọlọ́lọ́wọ́ ìdàkọ́là ẹ ẹ pé ló fi wáyé pé òjijì ọlọ́run ọlọ́run ìdàkọ́là ọ̀sán ìpínlẹ̀ ọlọ́run bá náà di ní ìdíyẹ mọ́ràn kọ́kọ́ ìjọba jẹ́. ọ̀kan ni ọ̀kan ni ti àyà ẹ́ ti abasa ọ̀kan nìyẹn náà ní kí wọ́n mọ́tò tẹ̀sí sọ̀rọ̀ mo fẹ́ lọ ibi tí fi ń sọ̀rọ̀ oníṣọ́ọ̀tù náà wípé tó bá lọ jẹ́ pé àwọn ọmọ tó ń bá wa gbé bá ìkọlọ̀ ń sì lọ sọ àyà fi kalẹ̀ tó fún ọ ní guidance bó ti ẹ̀ka máa wọlé tọ̀yàn. أيها الذين آمنوا لتنبئكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا ليستخدموا الذين ملكت أيمانكم ọba tó gbọ́rọ̀ inú sọ́dún mùjáde náà ọkọ àtìyàwó tẹ́jọ ń fà tó lórí fún àlọ́kọ́rọ̀ ọba náà ní ọ̀sán tí ó sì jẹ́ wípé nígbà tí ìyàwó àti ànábì jọ ń sọ̀rọ̀ ìyàwó ń tọ̀hún tí bá ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ìyá wa ṣà ń bẹ ní orísun kan bí kí wù wọ́n tí wọ́n ń sọ̀rọ̀ àmọ́ kò gbọ́n tí wọ́n ń tí ń bá ànábì ṣe àrùn bọ́n lórí ọ̀rọ̀ yẹn láyé àwọn afọ̀kalẹ̀ ó ní àtọ̀lọ́wọ̀n bá mi tóbi ìyá wa ṣà sọ bẹ́ẹ̀ èmi ń wò wọ́n lọ́ọ̀kan ó sọ àyà kalẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tó mọ̀ ọ̀rọ̀ bàtọ́ mi sọ ó ń sọ pé àyà kan bẹ tó kọ̀ǹtúrò àwọn ọmọ yìí ni mi ò bá dùn sí torí gbogbo èèyàn náà ni máa ń ṣe àtẹ̀mí àtẹ̀yìn náà tá a bá ti wà nínú ilé wa kò sí bá àti lè wà nínú àrùn ọlọ́run ó lè jẹ́ bọ́ksà nìkan ńlá wọ̀ nínú nǹkan tí ọlọ́mọ bí bọ́ àti bó ṣe lé rẹ́ǹtì náà oúntọ̀hún lónìí àdélánà lónìí ọdún ọdún bá lè bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ láńlọ́ọ̀dù náà lè jáwọ́ bẹ́ẹ̀ láyé àbá sọ̀kalẹ̀. يا أيها الذين آمنوا يستأذنكم الذين ملكت أيمانكم àwọn tí ń bẹ lọ́dọ̀ yín lẹ́jọ́ máa bẹ́ yín كما بيودا والذين لم يبلغوا الحلم منكم ثلاث مرات àtàwọn ọmọ tí ò sí máa lálàá báwọn dá nǹkan sára fún ìbàlágà ní jẹ́bẹ̀ ọmọ kéékèèké alátàmọ̀rọ̀ kẹ́mọ̀ gbàyọ̀dá yìí kán tó wọlé tọ̀ yín lẹ́gbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìgbàwọ́ là kọ́kọ́. ní ọ̀kọ́bẹ̀rì sọ̀lá àti ìfàjì. tẹ́ tó fi sọ̀lá tó fàjì àbí sọ̀lá tó tóbi wọ́n ẹ̀wọ́ bá ti máa wà kò sí báàsì lè wà nípa oorun dókítà ní wá fẹ́ wá kẹrin sí ìṣó nígbà bá sọ fún ẹ yá wọlé ní kó tó wọlé ìgbà kọ́. wà yìí tẹ́ ẹ wọlé wá sí sábà bẹ̀rẹ̀ yìí kan gbà yọ̀ǹda o wọn gbọ́dọ̀ jálù yìí o ìgbà kẹta. wà ní báyìí sọlá ti ìṣá. àtẹ̀yìn sọlá tó lè ṣá tẹ̀ ti wà ní rúùmù bí seven private room yìí sábà àwòrán-ti lakum. Fàlàtù àwòrán-ti lakum. Àsìkò mẹ́ta tẹ́ ẹ̀ máa wà ní òòrùn yẹn. Ìyẹn ni pé ẹ̀ yìí wà proper. Yóò dùn ní dáná yìí. نعم ليس عليكم ولا عليهم جناح بعدهن بعدهن لا يكون مثل ثاني يوسف يعني نوسف ولا في مباولين طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم كذلك يبين الله لكم آياته والله عليم حكيم ibi tí a ti ń lọ́rọ̀ bọ̀ ò ní wípé àṣìṣe tó ń bẹ fáwọn ànábì ọlọ́run lẹ́pẹ̀ẹ́pẹ́ yìí wọ́n ti wá tẹra máa ṣàfihàn lọ́wọ́ àtúgbèrè ìgbà kódà àwọn èèyàn kan tó àṣìṣe tó ga láyé nítorí pé wọ́n fi àṣìṣe ẹ̀ṣẹ̀ kàdùtì ìtọ́jọ́ apá kan ànábì ọlọ́run wọ́n gbọ́dọ̀ tó bá ń bẹ̀ fẹ́ tó rà torí ọlọ́run o ẹni tó tó sọ pé ànábì ọlọ́run bá tó sẹ̀sẹ̀ kájú sí bí ìdìnnà subhanallah wàlà hawla wàlà quwwata illa billah bí àwọn àtọ́rọ́ sáré bẹ́ẹ̀ nípa ànábì dàrú ní ìsọlá tó ọ̀sálà gbogbo ànábì ọlọ́run bá kátá ni wọ́n ìrẹ́sẹ̀ kájú sí. àlejò ànábì Suleiman alẹ́ ìsọlá tó tẹ́ ẹgbẹ́ àwọn àlùjànnú ní máa ń ṣe bẹ́ẹ̀ wà máa kàbá Suleiman àwọn olè kábẹ yẹn àdáni Suleiman ò ṣe kébèrè wà láti nà ṣàyà fún ìnà káfàwọ àwọn àlùjànnú ní kébèrè ìtọ́nà ṣe fún ọ láti ẹ̀ ní tó jẹ́ mọ́jísà ní náírà kù tẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó fi jẹ́ ẹ̀nẹ́bí láyé nìyẹn kéde kọ̀ǹtò gbogbo tí kọ̀ǹtò náà máa dáná àtàlùjànnú àtẹ̀yẹ àtẹ̀ránkò tọ́lọ̀ ṣe fún òun nìyẹn àwọn bá tó lọ ọmọ nǹkan mi. ẹ̀ṣẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ̀pẹ́ ni wọ́n máa ń ṣe ó ṣe é ṣe kó jẹ́ pé àwa tá àwa tó wọn ó ṣe é ṣe pé ẹ̀ṣẹ̀ kàdìdì lè wáyé lọ́dọ̀ tó wá ó ṣe é ṣe pé pẹ́ẹ́pẹ́ẹ̀pẹ́ iná kò tẹ èyí àtẹ̀lé irú ìyáwó torí pé kó lùbà ní ádámà fàṣọ òun gbogbo ọmọ ádámà ní láti ṣe ẹ̀rí èké ẹ̀ṣẹ̀ ńlá ń jẹ́ nínú yẹn àwọn ẹ̀ṣẹ̀ kan wáyé tọ́lọ̀ sí nọ́ọ̀sù ẹ̀rí pé ní ńlá lóòótọ́ àwọn ẹ̀ṣẹ̀ kan wáyé bẹ́ẹ̀. àwọn ẹ̀ṣẹ̀ kan sì mẹ́jọ pé ẹ̀ṣẹ̀ ní àárín ní pé ní ńlá ni. ìgbọ́n yóò máa di ní ńlá táwọn olùmọ̀ ti fi wí téèyàn bá ń mú un gùn nítorí pé ṣèlú kò sí lára ńlá ló bá di ńlá mọ́ náà lọ́wọ́ lọ́dọ̀ tiẹ̀ tí sì ní rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀lòmíì torí pé ẹni tí ń tẹ̀ tí ń mú àyè tí ò fẹ́ tí ń mú un gùn gàràgàrà ni ẹni tó tóbi lónìí ọmọ ṣe bẹ́ẹ̀ ó ní àlọ́ bí kéèyàn sọ ẹ máa ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn sọ pé túnà dákọ̀ ọwọ́ ẹnu ẹ̀rẹ̀ lẹ́rẹ́ àtọwọ́ ẹ̀rẹ̀ lẹ́rẹ́ àtàgbọ́yé ẹ̀rẹ́ òfin túnà rẹ̀ lọ ẹ sọ fún ọ pé bílẹ̀ nǹkan fúnra rẹ̀ yóò bá jà sí. àbí tó bá tẹ̀ wà ní sọ́là ta wà nínú sọ́là. ẹbí wọn lè rí bẹ́ẹ̀ ìwà ìmọ̀ ẹ̀mọ̀ sọ pé ilé nígbà tó nà ní ìlú káfájà ní lọ́rùn fóònù ó ti dáràn àbí ìràrùn ó ti dáràn ní sọlá bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn kàmí bá sọ ní ìgbésà yìí wa pẹ̀lú inú ẹ̀rí ẹ̀rí rẹ̀ fún súnà láti rí àtàbà rẹ̀ àtẹ̀ntà náà ní ìbá tí ó bá bàbà àwọn táyì ṣe wá wá pọ̀ tó ìgbàwó wo ni hundred yẹn ìgbà wo ló yẹ ká táǹkì ẹ̀dá náà pé àníbẹ̀ yẹn sọ lọ́mọ tààrà lọ pé orí pé áfíà kúrò lọ́wọ́ àtúndì yìí lápẹ̀sí àníbẹ̀ yẹn sùn tààrà àbí nígbà táwọn ẹbí lọ́wọ́ sọ̀rọ̀ sọ́lá ń fún ọgọ́rùn-ún kan tó sì tún lè pọ̀ sí torí pé ààrẹ rè tó dájú wípé ààrẹ sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀sọ́là ó ní wọ́n ní ahọ́n rẹ̀ kì í gbẹ níbi ìrántí. ìtọ́ òyìn ìtọ́ pé mò ń rántí ọlọ́run ìgbẹ́ lẹ́nu ìsìn àti tíyẹn bá ń sọ̀rọ̀ yóò mọ ìtọ́ àmọ́ wá ìtọ́ ìrántí ọlọ́run ìgbẹ́ lẹ́nu ìsìn ọlọ́run pẹ̀lú ìrọ̀lẹ́ àwọn olùmọ̀ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ wípé ànábì ìsọ̀lọ́ yóò jáde kó nínú ìrọ̀ha ilé ìgbọ̀nsẹ̀ yóò wá sọ pé gùn fọ̀rọ̀ ọ̀nà ọlọ́run ṣàforíjì o wọ́n wá ń tu pé kí ló lè fà. yálà ó hàn sí wa àbí ọ̀ràn sí wa nǹkan àti sọ ọlọ́mọ wí ni kí ni lóṣù kí ni wọ́n wí àbí àmọ́ lóṣù kò pẹ́ dandan ṣùgbọ́n tó dájú pé tó bá ti jáde kó lè yàn lóyún sọ pé gùn fọ̀rọ̀ ọ̀nà ọlọ́run wọ̀ ní aláforíjì wá nínú ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ ni pé yóò dákẹ́ níbi wíwì tó bá wà ní orí ìgbà ẹnu àsìkò tó fi dákẹ́ òun lóde láàbù nínú nǹkan tí wọ́n mú wá nìyẹn tọ́wọ́ wá jáde yóò àtọ́pẹ́ bù fún ọ. ọlọ́run sì fi dúkìá ó fi ràn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn lọ́wọ́ nínú àwọn àtàìkà mẹ́jọ ọlọ́run náà tó yẹ pé ẹlòmínú mọ̀ sí díkìrì lórún gbogbo ilẹ̀ lórún gbogbo ilẹ̀ bẹ́ẹ̀ bá tàbí náà ìdọ̀háhùn ìdáta ara ìyẹn tàbí lóru ọ̀sẹ̀ lọ́nà tó tọ́ bẹ́ẹ̀ èyí tó tún wí nù kọ́dọ̀ bẹ́ẹ̀ tuntun padà. ìgbésí ayé yẹn kún fún díkìrù mo ń sọ nínú ìdánilẹ́kọ̀ọ́ kan pé díkìrù díkìrù táwọn táwọn fara pera táwọn kọ táwọn alẹ́ àtìkìrì mọ́ra wọn láàyè gbígbà pé ẹnìkan inú ẹni tí ìṣúná ń gbógun ti àdíkìrù àdíkìrù ni làwọn tó ní àtìkìrì àwọn alátìkìrì àwọn kan àwọn alátàlátù obìnrin wọn lẹ̀ ẹ́ mọ́lá ta ni mú mí tójú ọmọ lẹ́yìn àrùn ìsọ̀nlọ́ọ̀dù kọ́là dáadáa tó gbàgbọ́ yẹ tí èsì alágbàrá tù tí èsì tòmí títì bóun yóò tètè tó bá jọmọ lẹ́yìn ànábì kò sí kò ní tẹ́lẹ̀. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا اذكروا الله ذكرا كثيرا ẹ̀rántí ọlọ́run púpọ̀ púpọ̀ tó bá ti di pọ̀fọ́lù mútùlá tó bá ti dàrá òun kò sí àti tẹ́ bá wà lójú oorun abẹ́ ń bẹ́yẹ̀ tán sọ̀rọ̀ sáyé lọ́wọ́ tí ẹ bá ti sọ́tún ẹtún bọ́ sínú dípì ọ̀lẹ́ wọn pe onímọ̀ fún olùmọ̀tòlá nínú gírámà ẹ máa rántí ọlọ́run dáa ẹ máa rántí ẹ̀ gbáà lórí ahọ́n àti lọ́kàn. fàkúrú ní ọlọ́run ní ẹ̀sìn omi ní òdòdó ẹ máa rántí mi lọ́kàn àti láwọn ti di gbogbo rántí lọ́kàn àti láwọn yẹn náà ti di. adùkúrò kùn èmi náà mọ̀ ọ́nà sí oníbọ́lọ̀ náà ti máa rántí wa ọlọ́run àti kí gbàgbé tẹ́lẹ̀ gbàgbé ìtọ́sí wá ṣòro lé. wá ṣòro lé wàlá takfurun. wàlá takfurun ẹ mọ́ ta ìmọ̀ rẹ̀ ara ìmọ̀ dúpẹ́ fọlọ́ àbí àìmoore òun ni kéèyàn ó gbàgbé àtàwọ̀bà àtàwọ̀bà tí èèyàn bá gbàgbé ẹ̀ tí ò mọ ibi tó ń kù sí tó pọ̀ ní ìgbà tí yẹn jọ rẹ̀ lójú sọ́lọ́ rẹ̀ lẹ́kọ̀ọ́. àdíìsì kan tí mo tún fẹ́ kà tẹ́lé ó ní àdíìsì wa náà ọmọ mọ́rin kọ́lọ́dọ̀ ọlọ́wọ́ tààrà ánì kọ́lọ̀ sórí lọ́ọ̀sọ̀ lọ́lọ́wọ́ àríwọ̀ kọ́lọ̀ olóòtú ọlọ́run bá sọ pé ẹ ó wá wípé tẹ̀lé ìmú gbọ́ lójijì ọlọ́run sọ pé àdéhùn àná níbí ó ní ó ní kọ́ làwọn tó lò lọ gbogbo ẹ̀ ló ní sábà bí ṣe máa ń wá o ṣíṣe ń wá yẹn mo gbọ́ sànàbì sọ pé òjíṣẹ́ ọlọ́run sọ pé ó lè ẹni tí mo pé kọ́ làwọn lọ ó lè mọ gbọ́ ó lè gbọ́ lẹ́nu sàádì mi ṣùgbọ́n sàádì tó sọ pé sẹ̀mí ń sọ̀rọ̀ tó lọ lọ́wọ́.

kíni àtúbù ilé yìí ní àhájì kún káàní ara ọ̀rọ̀ láti yíbi àwọn ìfàlà ju bínú ẹnìkan ṣe máa dùn lọ sẹ́ni náà ń bẹ nú pápá fàǹfààní àtàtì nínú tí nǹkan ẹ̀gùn rà kó kẹ́tẹ́kẹ́tẹ́ àbẹ́sìn rẹ̀ wá lọ nígbà tí ń rẹjú wàá rí àtọ̀ àrùn owó aṣọ́rọ̀ ọ̀bù ibẹ̀ ló sì di oúnjẹ àti lórí kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn fa ayùsà níhà ìbànújẹ́ ti wá bá ó ti já kàn fọ àtà ṣájàrọ sàn pàdé sọjà ó wà lọ sùn sábẹ́ ìbí tí ẹ bá ti bá débi pé inú pápá àkúnmí àbí nǹkan gun ẹgbẹ gbóúnjẹ lọ àtóní nígbà tí ẹ lè fi ọjọ́ kú ni àbí àsìkò kú fàtọjà lọ́ọ̀lọ́ tẹ̀gẹ́sì kí ibi ń lè há sábẹ́ ìdí abẹ́ ìdí igi wakọrí áyì ó tún wá náà àdéhùn yẹn ó sì ti já kàn mìíràn ọ̀hìn láti pé òun ò tún ní gbòòrò ẹ̀ mọ́ bàbá iná òun wà kàdá lórí bẹ́ẹ̀ ìdí wà fi hàn kọ́ ìmọ̀tò ìdá ní kẹ́kẹ́kẹ́ bá dé padà ẹ bá fi yọ sí i akọ̀dà tó ti tọ́ nìyà kó tó lè bìlí ó tún gbá okùn ẹnu ẹ̀ mú tó ní àbó nǹkan wọ̀kọ́ ọ̀nà kọ́là ní jíjẹ tìlfàrà inú ẹ̀ wọ́n á dùn níbi tí inú ẹ ti dì í ló wá sọ pé àlọ́ ó máa ń ṣàfi á ah, kò sí ẹrú mi o kò sí ọlọ́run ẹrú mi. kò ní gbogbo tó pé oṣù ọlọ́run bá ní mo dúpẹ́ ẹlẹ́dàá mi o ó yà ó sí ọ̀rọ̀ ẹrú mi ìtúbẹ̀ lókè o ló bá sọ bẹ́ẹ̀ wà á nọ̀rọ̀ bù. á tọ́ àmì ìṣídàtì para inú ẹ̀dùn ló fi kà ló fi sì mí wọ́n ní inú ọlọ́run máa dùn tó bá sọ pé áfíríkà tó lọ́wọ́ àtúgbò ìbínú ọkùnrin yìí tèbi lọ ìjọ náà lọ. àdéhìí Bukhari àti Muslim dọ́kà fún ààrẹ. وإنما يفرح سبحانه بتوبة عبده بمحبته للتوبة والعفو ورجوع عبده إليه بعد عرضه منه. إن في ما فاتنه الله فهو تسويه nígbà tó bá tó bá ní wípé ìmọ̀ àbáṣe ní ìta ọ̀bà tó gbẹ̀yàn ìfẹ́ tó ní títí túbá inú ọlọ́run ti máa tòṣìrò ẹrú bẹ́ẹ̀ àtìfẹ́ tó ní sí kóun ráfò àmójúkú ọlọ́run àti fífẹ́ tó padà fẹ́ kò bí àjà kóun fẹ́ máa ṣe dáadáa òun fẹ́ máa ṣe lọ́run gbáàdà àti èyí nílẹ̀ ìgbà tó ti sákọ́lọ̀ tó ti jìnnà sọ́lọ̀ ọlọ́run àìsí bàbá tá à ń jìnnà sí.

ọlọ́run nìkan ni ẹ̀rọ sáàtọ̀ lọ àtẹ̀dẹ́rù ẹ̀ lórí alágbàálẹ̀ yìí alágbàtún sí ni. àdéhùn ní ìtọ́jú wáyé sọ̀rọ̀ náà bùkárà àti náà mùsùlùmí òun ni à ń fi léèrè lẹ̀ à ń fi léèrè sàfihàn lẹ̀ ibi tó bá ti lágbára sí nínú ẹ̀sìn tí ò yẹ ká fọwọ́ rẹ̀ rẹ̀ mu rárá. لولا لو أن لابن آدم واديا من ذهب ثم آدم بني ọ̀gbun òkè tó kún fún góòlù àárín méjì òkè òkè ní òkè ní àwọn fíìlì àárín méjèèjì ẹ ọwọ́ alẹ́bù pẹ̀lú góòlù láti náà pẹ̀lú wáàdì nìyẹn táwọn ẹni kò ní fáìlì àhábà ayàkúnra wò àdìyá yìí oníṣó yóò yàn sí ẹ̀rọ sí ìrírí ilé ìṣàtì ayé wa sí balance góòdì ni o kì í ṣe náírà góòdì yìí ẹ máa ní méjì òkè tó kàn fẹ́ lé ìfàkèjú èmi o òkè ní ìyí tó láti ní ìsìlálẹ̀ ọ̀rá o tókè kàtó wà wà lẹ́gbẹ̀ẹ́ ẹwà àgàrò òru àwọn fíìlì ẹ lọ pẹ̀lú góòlù mọ́nà ẹ̀ta àrùn àbdọ́là ìwọ lórí ṣe bó ti wọ̀ àbdọ́là ní alhamdulillah ìsàlọ́ àbúrákàlọ́ ah, ìkíni ìṣòro pé mi bí òwúlẹ̀ ni yóò lọ́kàn. ǹjẹ́ ti mọ̀ òun lẹni tí orin kọjá lọ tó kàn rí bọ́ngálò kan tó ṣẹ̀ṣẹ̀ kọ́ wọ́n wá ní wọ́n fẹ́ sílé àní wọ́n sílé lọ́wọ́lọ́wọ́ kọjá ń bẹ̀ bá ṣàfihàn eléyìí ní ẹ̀bá nínú ilé ìdílé tó ń wá láyé àbá irọ́ ni lọ́wọ́ ní ẹ̀kan rẹ̀ pé àtòkùn ọ̀dọ́ ni ẹ̀yẹ́ yọ kéèyàn ní nílọrin àpé state capital níbẹ̀ yẹn tàbí Ìbàdàn bí òjíṣẹ́ ọlọ́run ṣe wí ìtọ́lọ́lọ́run sáà sọ́là bẹ́ẹ̀ ni ìfìṣẹ́ ọmọ ádámà wàlá ń yámlà yámlà àfà kò sí ìkẹ́fẹ́ òkun ẹnu ẹ̀ ìlà sùrọ̀ afẹ́fẹ́ ìgbà yẹn ò ní lè sọ nǹkan kan mọ́ ọ̀jọ̀gbọ́n kan wá ronú tó ní wàhálì yábùlùkù yà á nílò àmàlà kọ́pìlà ayẹyẹ fìdíkọ àlẹ́fìdáàbù àjàlá. fẹ́ẹ́rẹ́ nìkan tó wá ní tó dáadáa láyé tó jẹ́ pé ayẹyẹbùlùkù yà á nílò àmàlà ó wá débi èròǹgbà ẹ̀fọn yányán kọ́pìlà ayẹyẹ fìdíkọ àlẹ́fìdáàbù àjàlá ó tó dìgbà tó lọ́nkọ́ pé yóò kú láyé tó wá níbi tó dé dúró àwọn kan rí ìmọ̀ tẹ́ ẹ ṣe lè dé ẹ̀yìn tẹ́ ẹ lè bá nìkan àbí tẹ́ ẹ tó kọ́rẹ́ǹtì pẹ̀lú bí àwọn èèyàn ti rí owó mílíọ̀nù tí wọlé fẹ́ lómi lòdùmọ́ even in this country láti pé lágbàáyé lórí business ẹ̀ kò sí lọ́tọ̀ kò lọ́mọ́ kò lọ ìtọ̀ pẹ̀lú torí bóyá network connection kan ẹ̀wọ́ káàdì látòkù rẹ̀ tó yé tẹ́ máa ń sọ pé half of a million no náà wọ́n gbé báfọ̀ ẹ̀ million one billion ohun wọlé tó yẹ kan èdè ẹ̀ mẹ́jì yẹn o. five hundred million ṣe bẹ́ẹ̀ wọn níbi yẹn kan èdè nípa gbogbo bí connection àwọn òwò ṣe rí láyé lónìí ẹ̀ mẹ́jì yẹn òun ò ti pa á. ìlú sọ ló bá bọ́lẹ̀ nù mú sọ nínú òòrùn òun ò pa ilé kò pa lọ́fíìsì kò pa mi mú tọ́ irú wọn tẹ́ ẹ bá mọ̀ ẹ̀yìn tàbí ìwọ̀n ẹni káwọn lórí ìlú ọba wọn tẹ́ ẹ tún kílẹ̀ fún fẹ́ láyé sẹ́wọ̀n tó ní ẹ̀rọ abàdé bẹ̀ yẹn tí máa ń ga lẹ́nu wọn ni pé bóun nǹkan wọn ò sí ní wàhálà àti nǹkan wọn ní pọ́ lókù ara pé ń tẹ̀sán náà nù wàhálà yẹn sì máa ń le jùgbà tí wọ́n sì kó jọ nínú gbọ́ ibi tá a fẹsẹ̀ ibi tá a gun ọkọ̀ dé ọlọ́mọdé afẹsẹ̀ ní débẹ̀ àwọn èèyàn àtẹnumọ́ náà. torí wọn kó láyé tó bá tẹ̀lé tí a lè mọ ọjọ́ yẹn lọ wọn kó láyé tàbí kó kó nílùú. ẹni tó fẹ́ wá gbọdọ̀ ńkọ́ ìgbà inú àlọ́ gbẹ̀dọ̀ ọmọdé bí a dùn kò sí nǹkan tó fún ẹnu àti kúrọ̀ abẹ́fẹ́ ọ̀yà túbù náà àlàmọ̀ǹtà ìparí àdéhùn nìyẹn ọlọ́run bá títú báyìí tó bá ní ọlọ́run kò dé pẹ̀lú ogun omi tí bíi tàbí tèmi ìsàmójútó òfin ni ọlọ́run ọlọ́run wọ̀ ẹ̀kọ́ mọ̀ ẹ̀ àníbi ló lọ́dọ̀ ìṣẹ̀lẹ̀ ọlọ́run tó àwọn ọ̀sẹ̀dá ẹni tí ọ̀rọ̀ àwa wá ń kọ́ ẹni tí ọ̀rọ̀ àwa ń kọ́. ẹni bẹ́ẹ̀ mọ ibi títú bá lágbára dé ẹnìkan ó soríire nítorí pé ẹnìkan sọ fún un wípé ọlọ́run ní gba títúbà rẹ̀ àdìsí ni o àdìsí tó yege ni o ló jẹ́ ká mọ ọ̀rọ̀ yìí ó sì sì búra sí i ó ní wọ́n lọ ìláyé sọ̀rọ̀ lọ́wọ́lá mo búra tọ́lọ́run ní foríjì hàn kí lọ́wọ́n wá ṣe ọlọ́ọ̀bá náà ń tẹ́sán ẹ̀mí tí ń sọ bẹ́ẹ̀ pé sọ bẹ́ẹ̀ tí wọ́n ní ìní foríjì pẹ̀lú ìbúra pé mo ti foríjì o ẹni tó sọ bẹ́ẹ̀ sọ fún pé àbáṣọ àmàlà wọ́n ti bá tẹ̀sí ẹ̀jẹ̀ o. àdéhùn sọ̀hìn ẹni tí wọ́n ti ẹ̀ta lọ́run náà foríjì ìgbà òtí ìyanu tí wọ́n ṣàtúrò lọ. òtí ìyanu tí wọ́n ṣàtúrò lọ́run foríjì. ibi tí ò fẹ́ ká mú ká jọra ní ká jẹ́sẹ̀ tó kú débi pé àníwọ́lọ́run láforíjì ebi yòórí ebi ìta fẹ́ nínú bẹ̀rẹ̀ nìyẹn pé ẹ̀sẹ̀ gbọ́dọ̀ tó ju débi wípé kí wọ́n sọ pé wọ́n yìí náà ẹnìkan ẹ̀ní kàfọ́ máa dá mọ̀mọ́ tó yẹ kẹ́ kàfún sí ẹ̀. ẹ kàn mọ̀nà tẹ́ gbà sọ̀rọ̀ kalẹ̀ ni bó sọ bá bó sòjòyè bó sàárẹ̀ gbogbo ẹni tó bá ti lẹ́nu ọ̀rọ̀ kó sòdodo ọ̀rọ̀ mi o ìgbà mi ìlẹ̀ táà máa ń lé ọ̀rọ̀ táà ìlẹ́nu ọ̀rọ̀ nígbà táà bá rìn fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀rí káwọn báwọn olóṣèlú sọ̀rọ̀ àmọ́ báwọn tó fi dórí ààrẹ tó fi dórí sẹ́ńtọ̀ níbi ìgbé àwọn ìṣẹ́kú tó bá ìjọba àbáǹtí wà àti ìtàgbangba wọ́n ti ń gbọ́ orin lẹ́gbẹ̀ẹ́ títì wọ́n ń gbọ́ wà sí o àǹfààní tá a ní mẹ́tẹ́lò ní ìlú wa ò jù báyẹn lọ tá a bá ní àǹfààní ká wà lọ́fíìsì wọn ká má bàtà yé lọ tó bá ti pé tayé la bá lọ ká kíbi ọ̀rọ̀ náà ẹnìkan wọ́n yọ ní ìmọ̀ràn nílùú kan ní kwara state ìmáàmù ohun ìlú mo ló sì dá báwọn tó wáyé pé nǹkan yọ sínú lóòótọ́ wọ́n ní kọmíṣánná wọn ọwọ́ ọ̀dùnláàbù kọ́lá mi ò mọ bó ti gbọ́rọ̀ kalẹ̀ o mo kàn gbọ́ lẹ́nu àwọn èèyàn ni torí pé nígbà míì àwa èèyàn náà sáà ń sọ̀rọ̀ ọlọ́run à ní presentation gbogbo ẹ̀ ló sì wà nínú ẹ̀sìn ṣùgbọ́n wọ́n ní ìmọ̀ràn sọ wípé ẹ̀yin aláṣẹ wa tẹ wà ní kalẹ̀ àwọn bá a gbé kalẹ̀ bó ṣe dá èmi ò mọ bó ń ṣe gbé kalẹ̀ ń tẹ̀ ní pé ẹ̀mọ bá a ti ṣe fún ọ lókè ìlú ńlẹ̀ o àwọn èèyàn ń dààmú o ọ̀pọ̀lọpọ̀ ní ní ọjọ́ ẹ̀ka gbowó oṣù wọn olówó oṣù gbá o ẹ bá ní ẹ bá ní wòye sí ẹ bá ní sàánú o àwọn tó sọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà yẹn bá lọ́rọ̀ àwọn lọ́rọ̀ wa bí aláṣẹ tó yẹ kọmíṣánná nù ibi tí ìdàgbére ti bẹ̀rẹ̀ náà nìyẹn tí pílánì yóò fi kó ní ipò náà ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn wọ́n tó tún fi kún un ó tún fi kọ́rọ̀ yẹn náà kọ́rọ̀ méjì ló sọ pé ẹbọ ti ń gbogbo jù nílùú wa yìí o àti láwùjọ o ẹ̀yin èèyàn bẹ̀rù ọlọ́run o òkú kan wọ́n tó rí bẹ́ẹ̀ ju wọn lórí ẹ̀ mọ́ wọ́n sì pààyàn bẹ́ẹ̀ lọ́tọ̀ lásìkò wọn ti yọ orí ẹ̀ aláṣẹ ìjọba ọba wọn sọ̀rọ̀ tó jọmọ́ ju wọn aláṣẹ sì ní ọba wọn sọ̀rọ̀ ìyẹn ọba àlú ẹ̀ bá nípa àwọn yẹn létí o bó wáyé pé mo wà ń bẹ̀ ìbámọ̀ bóyá òun náà rọ́rọ̀ mú kalẹ̀ dáadáa tó sábà bálàdé sọ̀rọ̀ náà oníbàdé gbé kalẹ̀ ní pẹ̀lẹ́ ní yorùbá sọ pé pẹ̀lẹ́ lápọ̀ ó sì ní kíni ọlábo mo ní à tó bá jẹ́ pé ìsìn yọ sí nìyẹn oko oríire o ẹni tó bá débẹ̀ kọ́ mọ́ sọ̀rọ̀ ẹ̀bọ mọ́ kọ́ mọ́ bá pàṣẹ ẹ̀ mọ́ wáyé pé èyí yóò jẹ́ kó ń pẹ́ńpẹ́ tiẹ̀ àwọn tó bá pé ìmọ̀ràn ni ò láti kalẹ̀ dáadáa òun là á tó sákèsì pé oníbíyẹn ti mìíràn àforíṣe. ìsọ́nù kó tó bá ń dó omi yìí àwọn tí máa ń gbé àwọn aláṣẹ ṣe pé wọ́n ti lè náwó wọ ìfòsó ẹ̀rọ ìyá mi ò dùn náà níṣẹ́ lè kásírà ẹ lọ́wọ́ kìtáàbù yìí náà rà kìtáàbù ni ẹ lọ kà ẹ lọ kà sọ ìbùkárí ẹ lọ kà mùsùlùmí ẹ lọ kà kútùrù àìsùnà kútùrù títà ẹ lọ sí kìtáàbù yìí náà rà àkọsílẹ̀ nípa bá a ti máa darí ẹ máa wo ìròyìn tó wáyé nípa táwọn aláṣẹ ó ti máa ti àbòsí tó ẹ máa wo báwọn sàhábà ti ń béèrè tí wọ́n bá ṣe báyìí kọ́ tí wọ́n bá ṣe báyìí kọ́ tí wọ́n bá ṣe báyìí kọ́ ẹ náà wọ́n ti ọlọ́run ti fún ọ lésì pé ẹ̀tẹ̀lé wọn ẹ̀tẹ̀ sùúrù ẹ̀tẹ̀ sùúrù ẹ̀tẹ̀ sùúrù. wọ́n là ní dájú ní àlùkòkò ọ̀bà wa nígbà tí ìbá ṣe pé wọ́n la kẹ́kẹ́ ẹ̀rìnà tètè rí làmọ́lẹ̀ gbà pé ẹ̀gbọ́dọ̀ sí náà mọ́. àtàyè ṣe rẹgilétọ̀ ayé rahama ìkí ẹ̀dùn báyìí lọ́wọ́ àná wọ́n pàdé di àlẹ́ àtàràtò níbi tí wọ́n kó gbogbo nǹkan káfọ́rí tí wọ́n káwa máa dààmú ká máa sọ́fà ká máa ìjẹ ká máa rí ọ̀la àwọn bàjẹ́ rẹ̀ àdéhùn ẹ̀rọ ẹ̀rọ kàfù láti lè náà. wọ́n síbẹ̀ síbẹ̀ náà àlékún àlékún sáàmù àkọ́wà ẹ̀mọ ẹ̀mọ bẹ̀rẹ̀ abẹ́ ẹ̀mọ náà ẹ̀mọ jáde sí i. àkàlàṣe tí ìran ẹwọ tó fẹlẹ̀ lọ́jọ́ òní ẹ̀rì fún òpláàni òpláàni jáde yẹn ìnira ń lè dé bẹ́ẹ̀ wọ́n máa pílánì àwọn kan pé a fẹ́ gbàjọba a fẹ́ gbàjọba tí wọ́n padà tán bá rí wọn tó wọ́n pa wọn bí ìwọ̀n lè pílánì wọ́n lè mọ pílánì àyẹ̀ tí oṣù mẹ́ta mẹ́rin bí a fẹ́ kú bọ́tí tó ṣẹlẹ̀ yìí ò kò jọ máa kú wàhálà tí ì bá ṣe àwọn ọlọ́run orílẹ̀-èdè ìwà ti dàbí ọdún èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìlú ìsìn ẹnu yà ní púpọ̀ àwọn abúlùpà kì í sí àwọn tó ń darí wa ní. ọdún èyí tó káwọn èèyàn kan tó pàǹpá lọ́sàn-án lóru ká máa wọlé ká máa wọko ká máa wọ pápá ká máa pa ọmọ ádámà nípa tẹ́lẹ̀ pàdé àdúgbò bẹ́ẹ̀ kẹwàá ní káwọn aráàlú dọwọ́ bẹ́ẹ̀ mo àwọn yẹn wá di ọ̀daràn àwọn apààyàn wá ń káàkiri. ẹ sọ fún mi up to today láti sọ̀rọ̀ yìí kò sí sí ìgbésẹ̀ kan ìgbésẹ̀ ọ̀daràn ìgbésẹ̀ ìgbésẹ̀ pé ìnira ètò ànígbà ìgbésẹ̀ ìgbésẹ̀ àwọn eléyìí ti tẹ̀lé mo gbogbo fẹ́rẹ̀ mọ́ ìlú kò yé mi mọ́ ẹnìkan ṣàdúrà ó ní ọlọ́mọdé tí nàìjíríà ó bàjẹ́ onípamọ́ ẹ mọ́ ọlọ́run bá wa fún nàìjíríà kìí kẹ́ mọ́ wí bí ó bá bàjẹ́ kó lẹ́sẹ̀ kó.

tọ́lọ́n ló kù tá àbójútó báyìí àníta ìdáná contribution tó lágbára nínú àwùjọ ní káwùjọ develop ò ní ká gbàgbọ́ yà àwùjọ àròjù ilallah wà wà ìkàlà ànínà ọ̀fìà ká túwọ́ bí àìdá gbogbo jíjẹ̀ràn àìdá tí ò bá tí ò bá tí ò bẹ́ sì káwá padà síbi tí àná àti ọlọ́run lẹ́yìn náà. ó di gbèsè kejì àkọ́kọ́ àtàwọn ẹbí ní jẹ́ ẹlẹ́ẹ̀kejì àwọn ẹ̀rí tó kéré lẹ̀ ẹlẹ́ẹ̀kẹta kí ni ìdájọ́ ẹ̀ àtàwọ̀bà wájìbà sábà kankan ní wájì nínú ẹ̀sìn ó ń túmọ̀ sí wípé sẹ́yìn ọ̀bá ṣe é ọ̀nà tí bá ṣe é gbà dáadáa ó púpọ̀ ìdákẹ́jẹ́ ní tí bá ṣe é yóò ọ̀nà. bẹ́ẹ̀ ọba ṣe yóò gbà dáadáa ọpọ́sìtì wáájì òní àrọ márùn náà sì ni àlàkàmù tẹ̀lé kí àwọn ìdájọ́ márùn tọ́lọ̀ fi mú àti márùn náà ni ọ̀kan nínú ẹ̀ ni àlùjù nǹkan tó jẹ́ dandan ibẹ̀ ni táwọn wa pọ̀lù bẹ́ẹ̀ yẹn bá lóun ní kú bá tó ti rẹ̀ ní o tó bá ta rẹ̀ jẹ́ ní o kò sí yẹn torí orí rẹ̀ ló kún tó gbà wẹ́ni ọlọ́run bá fà pé mọ́ parun mọ́ parun bẹ́ẹ̀ lọ́hùn bàbá tó ń sọ̀rọ̀ lánàá gbàtà sọ̀rọ̀ láti jùmọ̀ àtàn wọn ni wọ́n ní kò lọ bẹ lágbájá onígbàlódó à ọlọ́run sọ pé ó kéré tó ń bọ̀ òun á sọ fún ojúkojú pé èmi èmi ò ní bẹ̀rù láéláé tẹ́nàǹtì yẹn tó ń sì ní mo ti ṣe sáà ti kó òun lé ẹ̀ àmọ́ èmi kì í bẹ ọ́ ọlọ́run bàbá yẹn ń sọ̀tàn yẹn lánàá lánàá lánàá kí mo fẹ́ fàánù lẹ̀ tó bá jọ máa dáná tí yẹn bá ti ṣàtìṣe wọ́n fẹ́ ká tó ẹ̀sìn yìí ó sì wọ́ kéré tó báyìí ká ìṣèlú ló wá lápọ̀dọ̀ ẹ̀sìn àbí tó bẹ́ẹ̀ yẹn. ṣùgbọ́n tó wá jẹ́ pé kò bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yẹn ìwọ ẹni yẹn ti sẹ́kù sọ́dọ̀ ẹ̀ tó wá pé ìwọ kan bẹ lápèjúwe òun rò pé àwọn tí ní kó bẹ̀ kó bẹ̀ torí pé kó fi lè má kúkú òun lè nu rárá òun fún ìbá fún kúkú òun lè rẹ̀ àwọn òní fẹsẹ̀ fẹ́ wá sí kúkú òun rẹ̀ kò sí wọ̀ kankan mọ́ ọbẹ̀ kó bẹ̀ òun kò rí lákọọ́lẹ̀ ní ọjọ́ orí gbọ́n òun wọlé kan tó wá jẹ́ kí ọlọ́run bá sùn márùn-ún tààlà nìyẹn wá ń bẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ àwọn adáhùn sí wà lórí bẹ́ẹ̀ títí ẹtúbà ẹtúbà ọlọ́wọ̀n fẹ́lẹ̀ yìí yálà wọn bá bọ́dà rẹ̀ àbí ń gbọ́ lórí afẹ́fẹ́ àwọn àyìnbó ẹ̀ ní ṣe dá aláìgbọ́ àtúntò ọmọ ìṣẹ̀rẹ̀ o ìṣẹ̀rẹ̀ pọ̀ o àtúntò ọmọ bàbá káfẹ́ ìṣẹ̀lẹ̀ torí pé kò sí ibi tọ́rọ̀ ẹ̀ ní kù sí lónìí sẹ́nì kan sọ pé ọ̀rọ̀ náà ò dé sí ìgbọ̀n abala tí ààyè kan wà olọ̀pọ̀lọpọ̀ ẹni tó gbé sẹ́yìn dání fún òun ní tòlódó náà ìyẹn tí wọ́n pìrìsẹ́ǹtì fẹ́ lómi ìrètí ìsìn náà onítọ̀hún sì kó kó bá rẹ̀ kókó bẹ́ẹ̀ nìkan ó ṣe é ti kọ́ lọ́n la onítọ̀hún tó tó kù láyé lórí yóò gbọ́ lẹ́nu olùmọ̀ bí yóò tó dodo yóò wà lórí sí iṣẹ́ nìyẹn sàn ní àdínkù tọ̀rọ̀ ọ̀wá àrùn tí ọjọ́ ọ̀dà ìmọ̀ ní sábàbí táwọn ẹni máa ń kú ẹni tí ẹni lè sọ̀rọ̀ ìmọ̀ ní sábàbí ẹ̀sí ń wá lá ń wáyé ẹ̀sí ń wákò ẹ̀sí ń wá híhàn tí òbí náà ti sọ sọ̀rọ̀ fáwọn èèyàn ó lè tó sì gbáwọ̀ inú ọkọ̀ kan náà lè nu àti ẹjọ́ wa àwọn ilé inú ọkọ̀ tá a wà àwọn ilé fífẹ́ ti bàbá dáná kọ́lọ̀ bá ní sàlẹ̀ fún ìkẹ́ àwọn náà kọ́lọ̀ bá ní torí jù ṣùgbọ́n àwọn ẹni lọ́wọ́ ni wọ́n ṣe kíkẹ́ẹ̀tì yẹn wá jẹ́ pé nineteen eighty four òní wọ́n ti wá àfihàn nineteen eighty four nfp ọdún dáyé báyìí ní kékeré púpọ̀ títí mo lọ bẹ̀rẹ̀ sí náà nù wọ́n á ní onílù àbájáhùn ní sọ̀rọ̀ ó ń gbọ́ mọ̀ pé àbájáhùn babalágége babalágége ti jọ́ náà lọ́hùn kọ́nà bá ní sàmúnṣe ètò mi Allahu Akbar Allahu Akbar kọ́nà jáde náà jogún àwọn ènìyàn nípa dáadáa wọn káwọn náà kọ́ lè tètè bẹ́ẹ̀ lọ wọ́n ń pe àfíìsí àwọn ogun ọmọ kéwu agége ní ìsìnkú sáàsì rẹ nìkan ní bí ó bá àwọn ìjọ sọ̀rọ̀ sáàsì rí ẹ̀rù ti ń bá lọ ìlú àdìgbẹ náà kọ́ ló máa ń ṣàtúnṣe dípò kó sàn án dòwó sí i. kí ni mo fẹ́ fàyọ wẹ́n mọ̀ náà ṣe àdà àdà lóore. bàbá wa bá wà sí yẹn ní kí lẹ́sìn láti gbọ́ wọn bá débi pé wọn ò wáyé wọn ò wówó wọn ò wọ́dá tèmi kí n kọ́mọ ṣé ó fi ìdìtẹ́ wá sí. wọ́n sọ fún àfàmù ní bí bàbá ṣe wúyẹ ni bàbá ṣe lọ ayé ọ̀la ẹ̀dí bàbá ṣe wúyẹ bẹ́ẹ̀ wọ́n ṣe lọ ayé wọn. mo ní ṣàdúrà fún wọn. ní inú ọkọ̀ láàárọ̀ yìí àwọn èèyàn sọ̀rọ̀ àwọn bíi mẹ́rin náà làwọn inú ọkọ̀ tí mo ti wọ̀ lọ sí lọ yìí wọ́n ń sọ̀rọ̀ báwọn ọba máa ti lọ bá ààrẹ ìgbọ̀nsán tó fi tó gbọ́rọ̀ fẹ́ẹ̀ gbọ́ lórí mídíà kankan yẹn kí ọba ti lè rí rẹ̀ wọlé pẹ́pẹ́ lọ bá rẹ̀. mo wà fọ́ọ̀tù láti bá dá sí ní àyà ẹnì yẹn ohun tó jẹ́ ìbọn dá sí ni pé ó ní gbogbo àwọn pásítọ̀ àfa gbogbo wọn bọ́n ti sọ̀rọ̀ àwọn dání yẹn tó jẹ́ káyọ̀ sòrò mo tún wá sọ̀rọ̀ bàbá dáhùn ń bẹ̀rẹ̀ náà mo ní bàbá wàá rí kan náà àti bàbá ń bí ẹni bàbá dámọ̀ lọ́lẹ̀ ẹ̀kan rí sọ́rí ìrọ̀dọ́ bára kì ní sọ́rí ẹnu ẹ̀yìn bára kì kẹ́kọ́ ìdílé kan tó gbé kápítà ẹ̀fẹ́dà lọ àbúrà ìrọ̀dọ́ bára kì ní onífẹ́jà tí ẹni wọn máa ń lọ bá àbádámọ̀ lágbègbè ìmọ̀ríkà kí a ní ìmọ̀ mo ní ẹjọ́ tèmi ti tèmi dé mọ́ríkàl mo wà ní kí ó lè kó àkàfẹ́ lọ bọ́tà tó di mọ́ríkàl adéọlá sì wà láyé adéọlá sì fi tọrẹ ẹ sí àbúbákìrì fún adéọlá ẹ fún àbálágége pé tó bá jẹ́ ní ìtọ́wá jọmọ́ wó sílẹ̀sílẹ̀ rárá ní yóò ká fún mo wá dé mọ́ríkàl àmì àti dé mọ́ríkàl mo ní sí ibi tó ń ṣe mọ́ríkàl mi for the first time wọn rẹ ọkàn tó búlọ́ọ̀kì mi jábọ́lá ti lówó tó tó kìkẹ́ òògùn láyé lòun ọmọ ọwọ́ àbádámù tí àbádámù nírìlú kan tú ẹ̀ lọ́wọ́ ni pé ṣe báyìí wọn ọ̀rẹ́ mọ́ríkà tó lérí mọ́tì gbogbo kíláàsì wọn ọ̀rẹ́ níwọ̀n ọ̀rẹ́ kà nàmbà wán nàmbà tù wọn gbọ́dọ̀ sí ìrùtàn okú àbádámù máa ń lọ wọn ti sísan àgbọ̀n ní àbádámù lòdù ẹ bèrè dáadáa sísan àgbọ̀n báyìí pọ̀ fáfọ ẹ̀ fáfọ fọ wọ́n ti ọkọ̀ yẹn bátìrì ẹ̀ dá. ìṣirò fojú ara mi rí nìyẹn o nígbà tí mo tún wá kó lẹ́kọ̀ọ́ tí mo tún lè fi ń bàdàn ọmọ mọ́ríkàsì kan ọmọ kan tó kéwú ọ̀hún náà ọ̀rọ̀ ó ti kú báyìí ìrọ̀ wa ni rọ́ìmọ̀ lọ òun jọmọ kéwú ẹ̀rì kan tó jọmọ mọ́ríkàsì tàbí ọmọ kéwú mọ́ríkàsì mọ́ríkàsì náà ni àwa sẹ́yìn jọ ń gbé ládùúgbò àwa wà ní kéwú báyìí onígbà tó ní ẹnìkan kò tọ́kájọ́ láàrin ọ̀bẹ́ abọ́lá àdẹ́lómi yìí ó ní ẹnìkan pàtẹ ìgbọ́kọ̀ lọ pé kan nígbà síta òun wá wá pé bàbá wa ọ sì mọ pé mo kan tí mò ń ṣe káàkiri ọmọ sójà máa ń kọyàn náà tó fún ọmọ sójà máa ń yí ọsọ wa jẹ mi wọn nígbà wọn ò fọwọ́ kan kọ́kọ́ náà wọn ní kọ́ ọmọ kan mú náà lójú kó wọn. ni mo fi ń sọjọ́ náà pé bí bàbá ṣe wúyè ni bàbá ṣe láyé ó gbọ́ ọdún wà sí bàbá kan bàbá ní ó fẹ́ kàn tó rí àwọn fẹ́ sáwọn òfin kí làwọn máa jẹ sọ́rọ̀ ilé ìdílé rẹ̀ tó lásán méjì èèyàn bá sọ tẹ́lẹ̀ pé olówó láyé mọ̀

mo mọ àwọn bàbá àbá wa nílẹ̀ yorùbá ìbẹ́ bẹ́ẹ̀ni sẹ́kù àgbàdàbí muhammad ní wò ó ẹ̀wọ̀n bọ́lá ti wá kẹwọn látara fúnra ara wọn ọlọ́run kẹwọn nínú àwọn nínú bíbímọ bíbímọ ọlọ́run kẹwàá wà pọ̀ tọ́lọ̀ kan náà ọmọ àbáríkà tí wọ́n ń pèpè tẹ́sí ọmọ kéwòn lọ jàrá sí pèpè tẹ́sí ọmọ bíbí inú lọ dọ́kítọ́rì dọ́kítọ́rì dọ́kítọ́rì tí wọ́n ti gba dọ́kítọ̀ lórúkà ní ìdúpẹ́ káńpèpè tẹ́sí náà lọ bàbá muhammadu abdulsana sẹ́lẹ̀ mọ́tòlá ọ̀rọ̀dù nìbàdàn táwọn náà ti kẹ́kọ̀ọ́ mbẹ́. wọn bá bá àlù kan dá nǹkan kan pọ̀ tí à ń lọ bí òbí àdúrà kan à ń lọ bí òkú à ń lọ bí gbá lọ bí àwọn. gbàtó pé stéèjì kan wọ́n ní ẹ̀sìn ilẹ̀ ṣébí ń gbowó sàwùjú. bàbá tẹ̀ sí mọ̀ pé ti pé bàbá nínú ìtàn àwọn wọn bàbá dẹ̀gbà débi wípé wọn ò fi mọ́tò làárọ̀ bí lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa túbẹ̀tì àtúbọ̀ àbámi fi gan máa ń kẹ́gbà bó àwọn èèyàn tó pẹ́ báyọ̀ pé bàbá tó nílé tí ó gan tí ó tí ò bá wá lójú kan ilé tí ó ń jẹ́rìí kiri lọ bàbá ló ti dé ọ́fíìsì nù. ní ìsọjọ́ ńlá bá wọn tán láti káyọ̀ tó fẹ́ wọn akọ bàbá òṣàjú wọn dé. wọ́n jókòó ẹni tó béèrè fatiwa ẹlòmíì fún wa gbà kí ó mẹ́ẹ̀ náà àgbàlagbà ní ìyíká

wọ́n wá àfiṣètì ẹ̀ wọ́n ní ẹ wá lọ sí òmùra kẹtù lọ sí táwọ́bà tá à ń sọ̀rọ̀ yìí kẹ lọ sí táwọ́bà lọ́hùn. bàbá ní ẹ̀jẹ̀ máa ti táwọ́bà bí náà kí rọmọdán ti kọjá torí pé yìí kéde nu rọmọdán pé mo fi tìjà ní alẹ́. bàbá ti ti wá àti rọmọdán lóòótọ́ rọmọdán sì tún náà. wọ́n ní mo fẹ́ kéde nínú tàwọ́síìrì àti gbogbo ti ṣe jẹ́ àti bápá àwọn ọmọ mi ṣe ti sí àmà mi wọ́n sì lè dá síráàkà dáadáa àbágbálábá ń sọ̀rọ̀ àrábìkì dáadáa ọmọ ló gà pọ̀ bẹ́ẹ̀ náà ní ṣẹ̀ríà ní ìjẹ́ kan lọ múra ń gbà yẹn ẹjẹ́ ń fẹnu ara mi sọ fáráyé náà bó ṣe jẹ́ ṣe ń gbà pé ìgbà tó ṣe tábà mi náà ọlọ́kùnkùn gbà ọlọ́run ti rá mi nìyẹn. inú ilẹ̀ yorùbá yẹn làwọn wà. bàbá kan náà ń bẹ tó náà fọ́pùlà kò lè má jókòó sí tàbí bàbá wa mùsàlá mùsàlá bí ọwọ́ ọ̀tún báyìí olówó ni rẹ̀kẹ̀tẹ̀ nìbàdàn tí bàbá bá ń sọ̀rọ̀ ẹ̀ nígbà tó náà jókòó bóyá pásínálì àbí àwọn olówó jẹ́nẹ́rálì ìyàtọ̀ ọkọ̀ tẹ́sán ọlọ́run ẹ̀ẹ́bí ní gbogbo àbáyọ̀ ò ní wá tàṣírò àbá náà iná máa ń lórí ìjókòó yìí ó tún bọ̀ lọ́la àgbẹ̀ wa lọ nìkan. ọba tí ń bẹ ní ipò nìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀gbọ́n àfa mi ni wọ́n ọlọ́ba ni àfa ni dókítà Abdulbari Adétúnjì níbàdàn ẹ̀fà adékún kí ló sì wà lórí ọba báyìí lọ́ba ní sàlékún àfa dáadáa àfa mi náà ń bẹ láyé ìyá ọba ìwákú àwa sì ti wà ní fámílì àìsí àwọn àfa wa a wà ní títí róòmù ọba ìgàn ní sábó ní àìsọ́rì ní kókó ìmọ̀jà nìbàdàn ibẹ̀ ni bàbá ti dé wọ́n wá fi tọrọmọ kéwù bàbá ní àfa wa náà tún jẹ́ wọ́n wá kí ọba olóyè ni wọ́n gbà yẹn wọ́n sí ìjọba wọ́n wá ṣàdúrà fún ìyá tó kú wọ́n ṣàdúrà fún bọ́lá fẹ́ wà ní àti olóyè wọ́n wá fẹ́ mọ́ ọ lọ olóyè wa ní abánibẹ́ lọ́wọ́ sí kẹ̀kẹ́ mọ́ ọ lọ adékù bàbá wa yìí. bàbá òjò sọ fún bàbá ní èmi ìgbẹ́ lọ́wọ́ rẹ̀ mo wà bẹ́ẹ̀ ni o bàbá ní èmi ìgbẹ́ lọ́wọ́ rẹ̀ ẹ tọ́ka sí àwọn àpá àdékù tẹ́lẹ̀ nínú torí pé ẹbọ lẹ́ ń ṣe ẹni tó débẹ̀ tí ò ṣẹbọ tẹ́lẹ̀ yóò bẹ̀rẹ̀ ẹbọ ẹni tó jẹ́ lẹ́bọ tẹ́lẹ̀ yóò lékún lẹ́bọ èmi ẹgbẹ́ lọ́rùn rẹ̀ ní ọlọ́yọ̀ bá ní a sì gbìyànjú tí a bá débẹ̀ láti ṣàtúnṣe àwọn kankan wọn nígbà bá débẹ̀ ọlọ́run kò ní ṣe bàbá bá ń lọ wọ́n láàyè bàbá ò sí àjọ àyẹn ọlọ́kadà ọlọ́run mọ̀ pé yóò débẹ̀ torí ẹ̀mí ju àbádínú àmì ìtọ́ba àbàdàn olùbàdàn náà wù. ṣé pàdán lébẹ̀ ìwọ́n ti parí má dùn? ìdí bàbá òsì láyé náà bàbá amádò òsì láyé náà tẹ́gbọ́n ti parí. ẹnu ní ìjọba olóyè kí wọ́n tẹ̀gbọ́n. ń ṣe pé nítorí pé abẹ́ dé pọ̀ ní ìsìn yà ń sọ̀rọ̀ àtàwọ̀bà táwọn èèyàn bá ti di àǹfààní kan mú nípa àtàyé wọ́n bìrì ìbùkún orí orí ti parí àwọn bá bìlíìfù pé àwọn ju pírẹsidẹ́ǹtì lọ bìkọ́sì ìbẹ̀ làwọn ó kù sí pírẹsidẹ́ǹtì ó kú omi ẹ̀ yóò mọ̀ owó bẹ̀ lọ́ọ̀kan padà. ibi tẹ́ ẹ fẹ́ lọ ayé sí kan tó pé lórí ẹ̀fọ́ ní tẹ́ ẹ̀jẹ̀ rẹ gbọ́dọ̀ àtàwọ̀bà ọ̀rẹ́ wo ló wà mẹ́ tó jọ lọ́hùn. pé ẹ tú bá ìjẹ́ ti ẹ lọ́hùn òfẹ́ wọn lẹ́ni tí ó jẹ ọba yóò jọba ẹni tí ó jẹ ọba yóò jẹ ọba yóò jẹ ọba lẹ́nu kó tó lè jọba ilé ìfẹ́ lẹ́sàn àwọn lọ́ba lọ́ba dé báyìí bẹ́ẹ̀ bá tẹ̀ rí yẹn tó ipá ń pọ̀ ni àwọn tí ń pààyàn tí ń sùn yàn jẹ ikọ́ nínú wo ìdánilé lórí facebook tí wọ́n ń pààyàn yàn tí wọ́n ń sún jẹ tí wọ́n ń yàn jẹ ọ̀tọ̀ lẹ́ńtọ́ ń gbé pé ẹ̀sánwó ká dá lẹ̀ wọ́n ń gbé ẹlòmíì ìṣòro pé wọ́n ń dín jẹ. mọ́tò àtàkùnrù táwọ̀bà ìgbà orin tútù wà lẹ́yìn ó ṣẹlẹ̀ pẹ̀lú bí ṣe ń léke bí ṣe ń peléke sí láwùjọ. ibi tẹ́mi àtìyàn ó ti bẹ̀rẹ̀ contribution ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rún mọ́tò àbàtẹnu náà ibi tá a ti bẹ̀rẹ̀ contribution ní káwọn akọ́kọ́ gbẹ́sì yìí. káà kọ́kọ́ sàmúlò ọ̀rọ̀ yìí torí pé àlẹ́ ìtọ́lọ́lọ́ òdòdó wọn ìdá àbí nọ́ọ̀sì wọ́n á sì kàn tó ṣe gbogbo fún wa nìyẹn ìwọ bẹ̀rẹ̀ tó mọ̀ máa ń ọwọ́ afẹ́rin pípa ìbáka mẹ́lá bẹ̀rẹ̀ òye bá sọ̀rọ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kẹ́yìn fẹ́ mo ń bọ̀ nínú mo tó ti lórí láàárọ̀ yìí náà ó ti wọ́n ní lọ pàdé àwọn eh, ọmọ ogun ìjọba ẹgbẹ́ lọ lọ ni wọ́n wọ̀ wọ́n tẹ̀lé ní ọ. ọkọ̀ tí mo ní ń bọ̀ ó tó ròyìn mo ní wá sí ọ̀daràn tọ́daràn wá ń wú. ó ní mú ẹni tẹ́ ẹ mọ̀ tí tó rí fọ̀fọ́ dànù tókòtẹ́ ẹ bá rí tán lẹ́ẹ̀tọ́ rọ̀ dànù tẹ́ ẹ bá gbówó fún tán lọ̀dàrún ó tó dáyàn lẹ̀ ẹ gé yùn tẹ́ ẹ dákun sẹ́ni kó sọ̀rọ̀ ọmọ nàìjíríà yìí sọ pé ènìyàn fẹ́ fẹ́ kọ́kọ́ gbé because wọ́n mọ̀ wọ́n àwọn kan náà nípa nàìjíríà ní wẹ́ẹ̀sì ń bí wọ́n bá sowó dúró wọn tọ́jọ́ ọ̀daràn ẹ̀sán bébì wálé lóòótọ́ àwọn yẹn ti ń yapa láwùjọ láti dùn àti ohun sọ pé nígbà tẹ́yìn sọ pé tọ́lọ́mọdé nàìjíríà ó bàjẹ́ pé ìgbésà dùà ó ti bàjẹ́ ọlọ́mọ wa fún nàìjíríà ti lójú ọ̀nà yóò ti wá dà àwọn náà á ju gbèsè rẹ̀ ọ̀kan náà ní pọ́bíkì wa lòmíì mo wá sọ ní kótóbà kan wípé ọ̀nà tí Sunday Igboho mọ̀ bóyá torí oògùn ilẹ̀ Yorùbá àbí kìnìkan àbí kankan ọ̀nà tóun mọ̀ nù tí kò sọ́nà kan gẹ́gẹ́ bí ẹlẹ́sìn Islam tó gbọ́ ọ̀rọ̀ náà ní fún ìgbọ́ta náà yìí sallallahu alaihi wasallam tó kò sọ́nà kan táwọn gbà contribute sí development àwùjọ. kí la ṣe akànwọlé lọ àǹgọ́rọ̀ yìí nǹkan tí máa ń paniláyà jù tí mo máa ń rò jù tí n fi gbádùn ara mi dọ́kàn láwùjọ tá a wà ní pé kí n bá ti gbọ́ sẹ̀lẹ̀ láàbì kan wàhálà ìtàlá ìtumọ̀lẹ̀ láìlẹ́dẹ́ láìláìlá wò ó kọ́ ọmọdé rọra mi wò. bóyá bẹ́ẹ̀ náà máa ń ṣe bẹ́ẹ̀ bóyá àmọ́ àmọ́ tó sábà wọlé. ọmọ kan láàárọ̀ yìí nígbà tí mo ń gbọ́ rúfẹ́ wọ́n ti dá alẹ́ nígbà tí wọ́n ti gbé ọmọ fún twenty four years. ọlẹ́jẹ̀ títí ló ń jẹ títí náà ti dáhùn lẹ̀. ẹsẹ̀kẹsẹ̀ pé mo lọ sọmọ mi ẹ náà rò bẹ́ẹ̀ tẹ́ bá ń bọ́ fọ̀rọ̀ ra yín ẹ bẹ̀rù ọlọ́run ẹ tara ẹ tara fún báwo làwùjọ ti dà báwo ló ti tòrò ẹ̀gẹ́ títí wọn mú jẹ títí náà ti, wọn náà bá nílé òsọ yìí táwọn kan wọ bí àwọn tẹ̀sán ọ̀gá lóhùn tó ń pa wọn káàkiri wọn ti dán mọ́lẹ̀ tí n bá gbọ́ pé ìyàwó ẹnìkan ló ṣẹlẹ̀ sí ìmọ̀ àkọ́kọ́ pé síbi pé tó bá jẹ́ ìyàwó mi kọ́. àbí bàbá ẹnìkan àbí ìyá ẹnìkan wọ́n kidnap rẹ̀ obìnrin kan tí wọ́n gbé ìmẹ́jọ́ fi hàn mí kò lè fọ́sán lẹ́yìn ìgbà tó ń dá alẹ́ pẹ̀lú eight million tó wá pa alùpàá búrọ́dù olóhùn bẹ̀ lọ́hùn àtòkù ọ̀tàyè ọlọ́mọdé ń ní nàìjíríà mi ó sọ sí ó kọ kọ ó ń sọ ṣe ń ara ṣeré ọkọ náà wà ń àti kan mo rò sí pé ẹ tó bá jẹ́ ìyá mi kọ́ ẹ dákun ẹ mọ ọ̀rọ̀ ra yín ẹ mọ̀jà máa gbé mi sá pé kìí ṣèmi ló kàn kìí ṣèmi ló ṣẹlẹ̀ sí àárín sára ibi tí wọ́n àwọn ẹ̀ka wà ní òun lè ṣẹlẹ̀ sí ibi tá à ń lọ nìyẹn tó dìgbà náà ká tó mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ wọ́n máa máa àà kò sí nǹkan tí jẹ́ boko haram tíjọba bá fẹ́ rẹ́ sí wàhálà yìí because orílẹ̀ ayé tá à ń gbé náà ni gbogbo ayé tó kù ń gbé láwọn ìlú táwọn èèyàn sá lọ tán bí ìdíje kókó kàn balẹ̀ díẹ̀ báwo wọ́n ti ṣe ẹwọ̀rọ̀ ó tẹran kò tẹran ṣé nàìjíríà ló lẹ́ran jù láyé mi bó wọn ṣe ní sáà ti lẹ́ran jù wá lọ bó wọn ti ṣe sáà ti tùdá kò jù wá lọ ẹgbẹ́ ìgbéjọba wa ká ti fọ́dún méjì o kálu sẹ̀ríà ọlọ́run ẹ̀rù kíkà ń bà mí ní fi ta ló ní sẹ̀ríà tó tò ní dàtẹ̀ tó ní dòun náà lágbo náà tí ò ti di pé tó tàn yín àdé òtàn yín. ìlú tẹ́ ti ṣe táwọn èèyàn bí ní ìdìbò fọkàn balẹ̀ tẹ́ wọ́n lẹ́ran jù wá lọ. ìlú mi ìbẹ kò sí kókó tẹ́nu ó jẹ bàbá wa. dẹ́sàtì mi wọ́n sì lẹ́ran jáde rẹ̀ tẹ́gbẹ́ wọn wò jẹ fẹ́ràn yẹn ni tí wọ́n ń darí ń ta òbí ni. àkómọ́ yóò dà wá níbi àkúnmí èrò ńlá ní ẹsì wo oúnjẹ fẹ́rẹ̀ àkúnmí oúnjẹ ẹwọ omi tí ó mú lórí ìpàdé àríkà ìyẹn rìn àtàkàtà lẹ́mọ̀ wò ibi ojú pé sí ní ní ètò ní pínpín ní lẹ́ẹ̀lẹ́sẹ̀ ní rí ìkọ̀tàn mọ́ tẹ́ẹ̀ ní rí ibi kan tó yẹn rìn lẹ́rìn ọ̀sẹ̀ ibi tí wọ́n ti wá oúnjẹ fẹ́ràn ó rọrùn bẹ́ẹ̀ ibi tẹ́rùn ó ti jẹun wọn rẹ́ràn gbogbo ogun mọ̀tò pátápátá gbogbo ọmọ níbi ìlú ògùn mọ̀tò ọ̀gbìn tó la nítorí wọ́n sọ pé apá gbogbo sẹ́ẹ̀tì òkú la fẹ́ dá ẹ lè lọ gbọ́dọ̀ ẹ lè lọ tán ẹ máa rí good bye to ògùn mọ̀tò welcome to ògùn mọ̀tò ẹ wọ́n rí gbọ́dọ̀ ẹ̀kan kí ẹ tó rí welcome to ìlú mi ìtọ́nà kẹwàá nínú méjèèjì. èmi ò fẹ́ ìfẹ́ náà kó dé stage wípé ogun wa wà bọ́ta ìkọ́ tó bá dé stage mẹ́rù ni tó ṣẹlẹ̀ kọjá yẹn tí èsì kan kalẹ̀ plan tí ogun yẹn sì dáadáa tí ó kó gẹ́yìn tó bá tó stage yẹn iná ó jáde iná ó bọ́ta kò jẹ́ gbogbo èèyàn wà níta náà ni pé ó yá ó yá sọ ẹ̀ka afẹ́kọ́ over gbọ́dọ̀ àbẹ̀ náà kó dé stage yẹn orí ìyẹn àwọn ti fi àgbà tó dé stage yẹn kó tó dé stage yẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ló ti kọ́kọ́ sùn. ìtàn ti mọ pa ìtàn lù gbóngbó ìtàn bíbí pa lórí ọ̀kó tó kọ́kọ́ lẹ̀. tí ìrìn àbá dé stage kan ẹ má jáde síjọba ẹ má jáde síjọba tí kẹ́rẹ́ àti làálẹ̀ ẹ nígbà ẹ nígbà bá jáde. ni mo fi mọ́ sọ fáyọ̀ pé àpẹẹrẹ ló ṣẹlẹ̀ yẹn o ẹ̀jẹ̀ àpawọ̀ ẹ̀jẹ̀ àjáwọ̀ kájọ kápa náà ìdí náà ní tó jó dé tó tó ràn mọ́ nǹkan mi. ìdí mo fẹ́ fàyọ ni pé ibi táwọ́bà ọ̀nà àbáyọ kan nínú àwọn ọ̀nà àbáyọ ló wà. torí sẹ́nìkan bá ti ṣe táwọ́bà tó jẹ́ sọ ọlọ́run tó mọ́ òun ti kú olómìnira jẹ́ láti àsìkò sí èméjì mi yẹn. ó mèsì tá a bá jẹ́ one million láwùjọ yìí tí èèyàn five hundred bá ti ṣe táwọ́bà pé a jáwọ́ bíi pàlàpàlà gbogbo omi tó bá fẹ́ ka sí tọ́lọ́run láàmójútó ó mì pé fífi lù. àǹfààní tọ́pìkì yìí ẹjẹ́ amúlọ́kàn tó ń lò ẹjẹ́ àti méjì àkóònù mọ́ta kùn àwọn wàhálà lọ́ọ̀dà àdàlẹ̀ wọlé kú kí ni nàbọ̀ ìgbà kúrò àyè سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك